amóhùnmáwòrán nígbàtí àṣà wa èdè wa a kí yín káàkiri tí ẹ ti ń wò wá ṣàlàfíà ni ṣó ń dùn bá ṣe máa ń sọ gbogbo gbà ń pé kò ní lè mọ́ alágbára ọlọ́run amadi tiwa ṣe ni akínyìn káàkiri àgbáyé tẹ tí ń wò wá èmi ọmọ yà àbúrò yín náà ní ìjírò yìí là àti ti dé sí ojú amóhùnmáwòrán yín àwọn ẹ̀mí wa mi ò pé bí lè ní o torí mi àti gbẹ̀ngàn ọmọ nìtàn joshman lájọ wà ń bí kò sí láwálé ń bí kò sí sunday ń bí oníṣẹ̀kẹ́ kò sí ń bí àmọ́ iṣẹ́ yìí yẹn láti ṣe tó rọ̀ bàbá wa yìí ọ̀nà pọ̀ Mm, tó bá dọ̀tọ̀ pé àyè ìjọba yìí ni a gbọ́dọ̀ wá bá ṣe máa rọ torí bàbá wa tẹ́ ti ń béèrè láti ọjọ́ tó ti pẹ́ náà ni ẹ mọ̀ pé lórí ètò àgbààgbà tí à ń bá káàkiri a ti wà lẹ́nu ọjọ́ ti pẹ́ díẹ̀ mm, a máa ń fẹ́ lọ bọ́ wọn onílù eh, tó jọ wọn tó wà ní behind the the the scenes torí pé ọ̀pọ̀lọpọ̀ wa àwọn olórin ni a máa ń sọ nípa nígbà tó yàtọ̀ ẹ dẹ̀ bọ́ ká ti wà lẹ́nu ọjọ́ ti kẹ́mi ọlágùsà bàbá ọdẹ bímbí Mm, àti bàbàbà mm, ẹ̀gbọ́n tiwa simoni ayélabówó bàbá náà wà ń bẹ ẹbọ wa nojim akínyìn káàkiri kúnlé àyànlọ́wọ́ onílù wàsíù àmọ́ lọ́wọ́ yìí nǹkan wà láàrin méjèèjì a máa fún yẹn lé ó pọ̀ tá a ti lọ káàkiri tó dáwọn onílù wa tí ò bá sí wọn wà láìtàlá kò sáwọn olórin la ṣe ń lọ káàkiri àdẹ̀dúpẹ́ mo kí bàbá rasaki aládòkú náà kò ní bàjẹ́ Eh, kó máa lọ bẹ́ẹ̀ ó pọ̀ pọ̀ bẹ́ẹ̀ ẹ bá tẹ̀sí orí tìbẹ̀ rí ń bẹ̀ lára bàbá wa tẹ́ ti ń béèrè nígbà tá a ti ṣe ìfọ̀rọ̀wérọ̀ ẹ̀gbọ́n mi adéròjú yẹ̀kínì ẹ̀rántí tó lọ káàkiri táwọn èèyàn gbádùn ìgìdẹ́ sọ pé ó sì pèèyàn kan náà yàtọ̀ sí bàbá tájù pélé tẹ́ ń gbádùn bàlájàbọ̀ kékeré súnmọ́nù tọ́pọ̀ ń bẹ̀ náà ẹni ká bá yín gbé abá wa a ní lágbára ọlọ́run á fún wa ṣe inú mi dẹ̀ dùn pé a ti wà pẹ̀lú kan náà wọn àgbà onílù onílù àgbà ni wọ́n torí wọ́n gbìyànjú wọ́n tẹ̀ tí wọ́n yàtọ̀ dẹ̀ torí wọ́n lùlù fún onífújì wọ́n tún wá lù tó ní jùjù màá bèrè lọ́wọ́ pé ọmọ sọ pé jẹun bá ti lù tó fún ní èyí ló lè fún ní ni ọ̀wọ́n lu méjèèjì à ń bọ̀ ń bẹ̀ náà kò ní bàjẹ́ bàbá àgbàlagbà tí mo fi tọ̀wọ̀tọ̀ dárúkọ wọn aj Bashiru Ajani ó kí n bàbá mi Kẹ́mi Ọlágúsà bàbá yín lárí wẹ́rẹ́ yìí Ọlọ́run ṣeun a àṣírí àjàdì láàárọ̀ gúúsàdìlẹ̀ ọmọ ọlọ́lá ọmọ ọba ni o bàbá o ẹ̀kọ́ wọn lólùfẹ́ yín káàkiri tó ti ń bèrè yín pé ẹ̀yin lẹ́wà lórí ètò lénìí. Hmm. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé hmm. especially àwọn ọ̀rẹ́ mi àjọ hmm. wà láti kékeré mo kí gbogbo yín o ṣe àsọpọ̀lọpọ̀ ọdún láyé àti ìnìfìràwálẹ̀ báyìí gbogbo bí kíbi tó ní kálukú wá bá wà. Mm ọlọ́wà máa wà pẹ̀lú wa ń bẹ̀ ọlọ́wà láwọ́lá wà lápọ́wátá ìlà ìlàzí. mo dúpẹ́ lọ yín bàbá mi ẹ ṣé bàbá bàbá ẹ jẹ́ àmú pápápá ẹ torí ibi tá a máa yà á tó méjì mẹ́ta díẹ̀ náà èmi máa ń fẹ́ mu láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni máa ń fẹ́ mọ àwọn òbí tí bá ti wá bẹ̀yìn bàbá mi àwọn òbí ẹ bá mi sọ díẹ̀ nípa bàbá tó bí yín lọ́mọ àti ìyá yín ẹ bá mi sọ ṣókí nípa wọn sá. bàbá tèmi ló jẹ́ Alhaji Adeleke Arẹ̀mọ Amúlùdùn Hmm. olórin bàbá mi onílù ni hmm. wọ́n wá láti Ọ̀ṣun state ní ìlú láòrọ̀kùn hmm. eh, ìyá mi náà ọmọ ajá oníràtù so ọmọ ìlà làwọn náà so kọ́lọ́run ló rọba tó lọ́jọ́ òní kó máa fọ̀rùn kí àwọn méjèèjì kọ́lọ́run bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rere wọn bá bu yẹ̀pẹ̀ kúrò jù wọn ọlá bísímilẹ̀ ramani kúrò aláwọ̀ aláwọ̀ samad alamiyelidi alamiyeladi alamilahoko fún aad. ẹ ṣe ẹni olórin ni bàbá onílù ni wọn onídàákàfọ bẹ̀yẹn jẹ́ àwọn àbẹ̀ díẹ̀ ẹ sọ́nkọ abadíẹ̀ fún ẹlòmíràn lọ́nkọ síbẹ̀ náà ni ẹ̀yin náà ti rán òun jẹ́ yẹn ẹ sọ́nkọ abadíẹ̀ fún wa sọ. ẹ bàbá mi ẹ̀kọ̀kan làwọn náà ní orílẹ̀-èdè nàìjíríà hmm. bó tilẹ̀ jẹ́ pé rárá àpàlà ni mísìkì tiwọn hmm àwọn tó yẹ pé wọ́n máa ń sun rárá hmm. wọ́n á kì í délédélé hmm. bíi pé àwọn kan jọmọ lé ibi tí hmm. ẹ ti wá so ni bàbá mi mo ti wà níbi ọmọ ọdún márùn sí mẹ́fà mo ti ń wo bàbá mi pẹ̀lú iṣẹ́ tó ń ṣe tó dẹ̀ ń jẹ́ ìdùnnú fún mi láti kékeré torí tí àwọn bàbá mi pẹ̀lú àwọn ẹgbẹ́ wọn gbà yẹn báńdì wọn ti gbòòrò much bíi pé kọ̀ọ̀kan máa ṣeré káàkiri bóyá wọ́n bá rí ibi kan tó ń ṣènáwó wọ́n á lọ bẹ́ẹ̀ ní ilé Ifẹ̀ là ń gbé ibẹ̀ náà bá wa sí so mo ti wo bàbá yẹn pé ah bàbá yẹn á máa lùlù á máa kọrin á máa lùlù á máa kọrin so pé ah ní mi máa ń dùn so láì mọ̀ pé nǹkan tèmi náà máa fi jẹun àbí máa fi dé gbogbo ìlú tèmi náà máa dé láyé mi nìyẹn so ìlúmọ̀ọ́ká ni bàbá ń gbà yẹn torí ó pọ́sibù kọ́ àwọn bàbá àgbààgbà tó ń wètò ìmọ̀ ẹni tó ń jẹ́ bàbá tẹ́lẹ̀ káwá kéré díẹ̀ mo fi ní kẹ kẹ bá mi mú délẹ̀. dádì dádì mi alhaji adeleke aremu hmm. hmm, amúlùdùn ọlọ́run bá fọ̀run kẹ́wọ̀n hmm. lẹ́ẹ̀kan sí wọ́n mọ̀ wọ́n lẹ́kọ̀ọ́ yìí nígbà tí àwọn sẹ́ẹ̀tì wọn àwọn bàbá oyè àwọn abẹ́rẹ́ fáá Mm, àwọn Alhaji Raouf àwọn ọmọ òró gbogbo àwọn fáǹsì wọn tó máa ń pè fún gbà ẹ nìyẹn mm. gbogbo tábà wá ṣèkò wọn máa ń tẹ̀lé wọn wá mm. tábà ṣèkò máa tẹ̀lé wọn wá ṣeré èmi náà ti ń san omi le díẹ̀díẹ̀ mo ti ń gbérin so so àtẹ̀lé wọn wá ṣèkò wá ṣeré ńgbà yẹn so a lọ sí Kwara every December every day báyìí tí December bá ti di nǹkan bí on the twenty lérè yẹn ti máa bẹ̀rẹ̀ a máa ṣeré yẹn wọ thirty first ni. ẹ̀dẹ̀ ń wà pẹ̀lú wọn gbà yẹn. bẹ́ẹ̀ ni hmm. lóru hmm. ní èsì ẹ ní hmm. ìjọmú ní agbọ́dá ní gbogbo ẹ̀. òkè lẹ́yìn iṣẹ́ ń gbà yẹn nínú báńdì gbà yẹn ẹ̀kọ́ ọmọdún mélòó ń gbà yẹn. táìmù tí mò ń sọ yìí mo ti ń wà bí ọmọdún bíi bíi fourteen fifteen so mo máa ń sán gúdúgúdú gúdúgúdú mo máa ń sán gbà yẹn so màá dẹ̀ máa gbérin pẹ̀lú gúrúgúrú tí mo sàn wọ́n ń ń gbà yẹn torí àti ìmọ̀ gbé gángan hmm. wọ́n ní ibi pẹlẹbẹ lèèyàn ti máa mọ́ọ̀lẹ̀ jẹ so ibi táwa ti bẹ̀rẹ̀ sí ní kọ́ ìlú hmm. láti bẹ̀rẹ̀ pẹpẹ ni hmm. ṣe pé akàndédé gbé ìlú àwọn sáré ìlú náà gúdúgúdú ni máa ń lù ń gbà yẹn gbà mo ti wá perfect dáadáa so lèmi náà tó ń try next step so títí títí ọlọ́run fi ń fún mi ní òye àti ọgbọ́n láti hmm. mọ àwọn kan yẹn. ẹ ṣe mo dúpẹ́ torí ó ṣe pàtàkì ká mú bẹ́yẹn bàbá ètò yìí yàtọ̀ sí pé àwa bá yín gẹ́gẹ́ bí òyìnbó máa pè ní professional a máa fẹ́ kàn ara lé náà já àǹfààní ètò yìí tábà bára yìí bàbá báyìí ìlú láàrin ní ibi báyìí tó jókòó báyìí ara lẹ́ ẹ̀ farabalẹ̀ bàbá sì ló ń kọ́ fún wa ẹ fún wa lẹ́kítọ̀ díẹ̀ torí ètò yìí káàkiri kókó ọmọ tí wọ́n tẹ̀ ń sọmọ Yorùbá gan wọ́n wò ẹ bá mi sọ pa ìlú ìdí èmi máa ń sọ pé téèyàn ò bá jẹ́ ọmọ onílù tí òun ṣe pé ó wá láti ìdílé tí ẹ gbé wọn kọrin wọn lùlù báwo ni ìlú yìí ṣe jẹ́ ṣó ṣeé ṣe kéèyàn kọ kéèyàn mọ̀ kéèyàn mọ̀ lù tó dẹ̀yìn tẹ́jẹ́ máa ń sọ pé kò sí bó ṣe fẹ́ ṣe tó kò lè mọ̀ ọ́ lù ó náà àṣírí kọ̀ọ̀kan ẹ bá mi yànnà nú ẹ̀ sá lọ́rọ̀. ṣe rí kò sí tí ò possible ní ayé hmm. kò sí nǹkan tí ò ṣe ṣe ìfẹ̀mísí ni ló ṣe pàtàkì ibẹ̀ hmm. nínú gbogbo ọmọ tí bàbá mi bí hmm. àá méjì péré láwọn lù hmm. bàbá dẹ̀ bímọ gan hmm. so àwọn tó kù ọ̀nà bòmínà gbà lọ mo ní àbúrò kan Lukman dada ó wà ní London sí Sunny Adé ló ń bá play hmm. kó tó di kó lọ sí London so àtẹ̀mí àtàmọ́ lù nìyẹn sọ̀rọ̀ mi yẹn sìn ìlú èèyàn lè kọ́ lù ló má jọmọ nílù mo sọ́rí gan láti make mention eh, àlọ́ọ̀dẹ bẹ́ẹ̀bẹ́ àbúrò mi ni brọ́dà mi tó dáa ni hmm. so kọ́lọ́n bá mi wà pẹ̀lú àtàwọn mọ̀lẹ́bí ẹ̀ hmm. bàbá tó bí ó sọ nílùú sọ̀rọ̀ mi yé sí ó kọ́ ìlú ni hmm. tá a bá ní àwùjọ ní generation ní generation yìí àwa yìí gan tá a jókòó yìí a máa ń káwọ́ pọ̀n sẹ́yìn báyìí tó máa wò ibi tí ọlọ́run fún ní ẹ̀bùn yẹn dé so èèyàn lè kọ́ ìlú ìfi ọkàn sí ló ṣe pàtàkì nínú ẹ̀ so téèyàn bá fi ọkàn sí nǹkan pé àkíní iṣẹ́ mo fẹ́ mọ̀ téèyàn dẹ̀ ní ọpọlọ so wá tó depend lórí àwọn tó bá fẹ́ kọ́ yín because àwọn yìí lè lọ àwọn fẹ́ kọ́ yín nǹkan máa ṣe arúmọ jẹ gẹ́gẹ́ bí tí mo sọ fún ilé lẹ́ẹ̀kan pé ibi gúdúgúdú ni èmi ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ni mo kọ́kọ́ ń kọ́ ìgbà tí mo ti wá mọ̀ nípa gúdúgúdú mo tún gbé bí ọmọ le mo tún kọ́ yẹn náà tọ́wọ́ mi ti dúró dáadáa lórí gọ̀ǹgọ́ tá fi ń lù tó jẹ́ pé ọwọ́ mi ó dúró déédéé ẹ̀hẹ́n mo sì wá gbérú gángan báyìí iná tó ń ṣe díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ títí títí ẹ̀rí pé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni mo ti ẹ̀hẹ́n so pé jẹ́ ní tíyẹn bá fẹ́ kọ́ ìlú bọ́n ṣe máa kọ́yàn nìyẹn láti bí ọmọ le láti gbé tàbá fẹ́ kó mọ̀ dáadáa tó bá ti wá pàfẹ́ lórí ọmọ le ẹ̀ tá a rí pọ́wọ́ ẹ̀ dúró dáadáa àwa lè gbé ilé ilé lọ pé kó máa fi jẹ ìtìyìn means pé kó máa fi bí ṣe bí kọ́kàn sáà máa dùn kankan bí reading so a máa jẹ́ a máa ṣàlàyé túnì nẹ̀ fún bó ṣe yẹ kó because àwọn túnì tó wà lórí ìlú náà báyìí ó pọ̀ sọ̀rọ̀ mi yẹn sìn kí èyí tó wà lórí ẹ̀ ó pọ̀ gan so torí ẹ̀ la máa ló fi ń sọ̀rọ̀ bí bí ọmọ ènìyàn so bí wọ́n ṣe máa kọ́yàn lílù nìyẹn tó dẹ̀ máa mọ̀ àwọn wádà ń pè ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń ṣiṣẹ́ yìí sí òun ò mú láti ilẹ̀ pẹ̀pẹ̀ bẹ́yìn ti pé ọmọ yìí náà ń pè ọ̀pọ̀lọpọ̀ èèyàn kàn ń gbálẹ̀ mú wọ́n dẹ̀ wọ́n dẹ̀ ń lù lọ ṣé bó ṣe rí ń sìn nìyẹn ẹ̀dá pé wọ́n yóò ní sùúrù irú ìtẹ̀ yìí sọ yẹn mọ́. ẹni náà máa ń pé gbogbo ilé ayé tá a wà ayé ìkanjú ni gbogbo ẹ torí ẹ tẹ bá ti rí wọn ẹ ti mọ̀ wọ́n From mi yẹn sì quality tó wà lára lù ní pé ká fi sọ̀rọ̀ tá tún wá fi sọ̀rọ̀ pa òwe la mí yẹn pé ká fi sọ̀rọ̀ ká fi kìyàn kẹ́ni ẹ̀mọ̀ pé ahàn tí ó lù yẹn èmi ló ń bá wí sọ̀rọ̀ mi yẹn sì tá bá fi wá tá bá ń lù tá fi ń pa òwe àti tá fi ń kí èèyàn kan kò ń ṣe kan tó jẹ́ pé ó máa máa afẹ́ pé dáadáa a máa sọ pé dáadáa dáadáa yàtọ̀ fún dáadáa sọ̀rọ̀ mi yéé sì ní tó ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ayé sí nìyẹn wọn ò mọ ìpìlẹ̀ṣẹ̀ ẹ̀ wọ́n kàn rí pé ah ìlú ah ìlú fẹ́ lùlù kọ̀ọ̀kan wọ́n wọ́n á gbé gbùrùgbùrù wọ́n bá ti lu kíní àlùjọ onígbàgbàgbà wọn yẹn wọ́n ti bìlí pé àwọn ti wọn ò lè fi lù sọ̀rọ̀ sọ̀rọ̀ mi yéé sì so that's it. ọ̀sẹ̀ tí ò lè fi lù pòwe tí ò lè ṣe ṣàlè kánpó nílùú gidi náà ni sà. irọ́ irọ́ kò tiẹ̀ dé nígbà tí nígbà tí ó ń lálùjọ àmọ́ kò lè powó kò lè ṣe nǹkan kan náà ni hmm. nígbà tó orúkọ mi jẹ́ Bashir tó wá ń pe tó ń pe Dáúdà hmm. àbí Bashira àbí àbí kí náà porúkọ ẹ̀ hmm. so màá wò pé sí èmi náà ló ń fìlú kì í tó ń wí o kò ń ṣe correct so àwọn kan dẹ̀ wà tó pé wọ́n jẹ́ fans àwọn onílù tán gbọ́lù sọ́ọ̀mì ẹ̀sìn wọn sọ ọmọ onílù wọn lùlù bọ̀ kò sí tó lè fi lù wí wọ́n ti gbọ́ so tó bá fìlù sọ kankan inú wọn kan lè sọ fún ẹ pé wọn ẹ pé à ń tó wí yẹn kò bára mu bẹ́ẹ̀ bí wọ́n ṣe sọ kọ́ nìyẹn sọ̀rọ̀ mi yé sìn so èmi ò ń àwọn ọmọ tó bá ti kánjú gbélù tí wọn ò kọ bó ṣe yẹ kán kọ èmi ò wò wọn pé onílù ni wọn o sọ̀rọ̀ mi yé yín sìn bọ̀ tí n bá rí ọmọ tó jẹ́ pé gbogbo tó ń fìlú sọ bó ṣe yẹ kó rí náà lórí lórí àá má sára sí pé ọmọ kan ni ẹ ó kọ́ ni o ó wá láti ilé olóyún ni o so and then kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ nínú àwọn tó kọ́ ìlú sọ̀rọ̀ mi yín sìn nínú àwọn tó kọ́ ìlú tí wọ́n lè ṣe nǹkan tí mò ń sọ yìí hmm. orí à tí mò ń sọ nìyẹn ní àwọn tó kọ́ hmm. because àwọn tó kọ́ àwọn gan àwọn gan tó ń kọ́ ìlú yẹn wọn ò ní sùúrù ẹlòmíín wà tó jẹ́ pé ó fẹ́ kọ́ wọn dé gbogbo lẹ́bù yẹn so bọ̀ sùúrù ìkánjú wọ́n ti bí pé ah, àwọn ti mọ̀ àwọn ti mọ̀ so wọn ò ní dó gba ẹ̀kọ́ yẹn débi tó yẹ kán gbàdé so ó rí So ìsoyè ọmọ onílù hmm. ọmọ onílù mi náà wá o hmm. tó jẹ́ pé ó máa ń ṣe nǹkan tí tá à ń sọ hmm. yìí o ẹ pé ọwọ́ ẹ̀ náà ò fi bẹ́ẹ̀ dánmọ́rán dáadáa but púpọ̀ náà àwọn tí wọ́n ṣe àwọn tó ń tí wọ́n sọ ọmọ onílù tán àwọn èèyàn yọjú rọ̀ so àwọn náà máa ń No máa ń ṣe nǹkan tá à ń sọ yẹn ẹ pé bá tẹ̀ ti rí wọn ẹ ti mọ̀ pé àwọn ilé dìwé bọ́n ṣe ń hmm. tí n bá fẹ́ mọ̀ nílùú máa ní ó yá fìlú ọwọ́ ẹ̀ sọ̀rọ̀ hmm. fi kí oríkì ilé yín hmm. ah, bàbá ni o lè ṣe gbogbo yẹn àmàtí wọn pé ìwọ lọ ọlọkọlù ni o ṣe kíni sóhun. àmọ́ fi ń jẹ́ wọ́n fi ń mú ti wọn ṣe ní ní gógó. kódà gan púpọ̀ nú wọn wọ́n ń gbádùn ju àwọn àtàjọ ọmọ nílùú gangan lọ bẹ́ẹ̀ ni ṣé àmọ́ pé ibi tí yẹn bá mo lọ ṣiṣẹ́ kan ní ní kí porúkọ ẹ̀ ní lẹ́kì phase one jọ kan ọ̀rẹ́ mi kan ló collect mi láti US so bọ̀bọ̀ kan onírègè ni ó ní kí wá bá a ṣe show bá pàdé àwọn ọmọkan mìíràn àwọn méjì ń bẹ̀ wọ́n láwọn wá láti Port Harcourt wọ́n ṣáà kí mi wọ́n rí lọ́ọ́ mi wọ́n wá kí mi so from there ṣá kíní kíní etí ìlú la máa ń pè ní ọgán tàfi sóyì kíní ọgán wọn wá pé àbàbá ẹ bá ṣe kíní wọ ẹjọ́ ṣáà gbà lọ́rùn bá wọn ṣe Bita táwa ṣáà ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ nìyẹn wọ́n wá láti Port Harcourt one fifty thousand náà ẹnì kọ̀ọ̀kan wọ́n gbà hmm. wọ́n dẹ̀ fi wọ́n sínú hòtẹ́ẹ̀lì hmm. èmi tí mo wà lẹ́kọ̀ọ́ fifty hmm. thousand tọwọ́ mi dẹ̀ dájú tiwọn lọ so kí làwa ń sọ so wọ́n ń jẹ ìlú nínú wọn wọ́n wà nínú chọ́ọ̀chì ẹ pé wọ́n máa ṣe nǹkan tó dáa fún wọn bẹ́ẹ̀ so tí wọn ò tiẹ̀ yọjú tó ò lè rí wọn rárá tọ̀ wọ́n lè fi bí wọ́n ṣe lù bárabàrà náà náà fi ń wọ́n fi méèkì owó wọn so bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yín ó ṣe pàtàkì ẹ à ń gbọ́dọ̀ wá bọ̀wọ̀n bàbá báyìí ẹ jẹ́ ká gbọ́n wọn àǹfààní kọ̀ọ̀kan lọ́wọ́ náà tó lè wúlò fún wa ẹ ṣe bàbá ẹ ẹ wá wà nílé ìgbà wo ni ẹ kúrò ní ilé tó di pé ṣéko náà lẹ kọ́kọ́ wà ní àti pé ṣe wò pé ìlú yìí mo lè fi jẹun náà àti pé olórin wo ni ẹ kọ́kọ́ wà wò pé ìpìlàtọ̀ sí ẹ ti bá bàbá ṣeré ta ti mọ̀ ẹ ti lù ìpìlẹ̀ kọ́kọ́ tẹ̀síwájú sí lórí ìlú yìí. ní mo lọ́rẹ̀ẹ́ kan ọlọ́ba wà pẹ̀lú ẹ̀ òun náà máa wò báyìí so òun ti kọ́kọ́ wà lẹ́kọ̀ọ́ ó máa ń wálé so mo ṣáà òun ni mo ni mo rí tèmi náà fi ni pé kọ́dà pé mi náà máa lọ sí Èkó yẹn o. àwọn lùlù lẹ́kọ̀ọ́. irọ́ o sọ ọmọ nílùú rárá ọ̀rẹ́ kan láyọ̀ àjọ wà láti kékeré so àti ẹ̀dẹ̀ wá sí kò gẹ́gẹ́ bí tèmi ti mọ̀ lúlù ah, mo lè rí ẹnìkan wá bá mi sọ pé mo lè rí ilé tí mo lè máa bá play lẹ́yìn dádì mi wọ́n ṣe introduce mi sí aláàjì wáìdí àkàngbé hmm. oh. so mo wà lẹ́yìn wáìdí àkàngbé mo hmm. ń so gbà yẹn mo kọ́kọ́ wà lọ́dọ̀ ọ̀gá ọ̀rẹ́ mi yẹn fi mí sọ́dọ̀ ọ̀gá bàbá mi wáṣẹ́ so bí iṣẹ́ ọmọ ọ̀dọ̀ àwọn wúwú sàlámì ọmọ gbàjà ni wọ́n so wọ́n ń ta àwọn fleece crazy báàgì tó máa ń gbé travel yẹn là ń tà ń gbà yẹn ń bá wọn ṣiṣẹ́ ń gbà yẹn so bẹ́ẹ̀ mo kọ́kọ́ wà àti mo ti wá rí iṣẹ́ ìlú tí mo rò pé ah ọ́bì mi leléyìí hmm. mo ṣe kú lọ́dọ̀ àwọn owó sàlámì yẹn sàǹbà alhaji wáìdì àkànbí àwọn ọmọ bá lùlù gbà yẹn. sọgbẹ́ àwọn ọmọ kọ́kọ́ bá ṣeré hmm. so gbà tí mo wá ń bá wọn ṣeré gbà tó yá àwọn ọ̀rẹ́ mi wọ́n wà ní sáìdì ìdòsùnmú yẹn wọ́n máa ń ta electronics pẹ̀lú ẹni tí mo ní mo wò iṣẹ́ ẹ̀ láti wá sí èkó náà aṣáájọ máa ń wà gbogbogbò abẹ́ ni so wọ́n wá ó dijọ́ kan ẹnìkan wá ní arákùnrin kan wá ń kọjá lọ wọ́n pè ní wàábí ọmọ rábí ọmọlẹ́yìn barista ni àmọ́ àwọn fújì Lagos àkọ́kọ́ wà láyé ọ̀yádelú so kò náà wà pẹ̀lú wọn gbà yẹn agboolé ọ̀yá ló ń gbé so tó bá ti wá ń lọ bàbá yẹn sọ pé lára ọmọ barista nìyẹn o gbà yẹn náà wọ́n fòun náà ní fóṣùwájì tálájì á fún wọn gbà yẹn so mọ́tò yẹn á máa gùn káàkiri bí ọdún wo rẹ sá. Ah, i'm talking about seventy eight seventy nine. kọ́ ara lè lè máa bá wa lọ. so wọ́n adijọ́ kan mo ti wá mọ arákùnrin yẹn ti mojú ẹ̀ dáadáa ó fi jọ́ kan mo kàn gbé súnmọ́ ni ó sọ àwọn akọjá ní sáìdì ibi tí a máa wà ní sáìdì ìdòsúnmọ́ yẹn ah, mo kàn excuse me ah, ẹ má bínú sáà o kọ̀ọ̀kọ̀ wẹ̀yìn wọ́n ní ìkànnú àwọn ọmọ barista ní àwọn bá níbẹ̀ ni mo ní mo mọ̀ lúlù ó dẹ̀ wù mí kí n bá máa ẹ̀ ṣeré o kọ́kọ́ wẹ̀yìn ah, wá ní ọ̀dà ah, bí mo rẹ̀ ṣe sọ yẹn máa gbé gbèsè lé lórí ẹ̀ pé bọ̀tí nǹkan tí mo máa ṣe ni pé táwọn bá ti ní ṣòó wọ́n á wá rí mi wọ́n á fún koko bí ojú ẹja ni tó ń fans láàrin ibi tí mo ń sọ táyà tí ń tajà yìí hmm. àwọn kan ti Kollington àwọn kan ti Barrister hmm. wàhálà ìwà pọ̀ lóòótọ́ ká máa máa rágíù ẹsẹ̀ nìkan la níjọ síra wa hmm. máa jẹ pé Barrister kọrin ju lágbádá lọ olówó ju lágbádá gbogbo nǹkan bẹ́ẹ̀ la máa máa rágíù ẹ náà tẹ̀ ti bẹ̀rẹ̀ ti pẹ́ so nǹkan tó ń ṣe ń sìn kó ṣe pẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ sí i. ó ṣe kékeré o tí táwọn èèyàn máa bá ẹ pẹ́ sáwọn ilé fẹ́ jà ní kí ló ṣe wọ́n àdẹ̀jà àkàn màmá argue náà ni àwọn ti whisky david láti ìgbà ká tiẹ̀ ti wà ń school hmm. ọ̀rẹ́ mi kọ́ wà kọ́lọ̀mbà fọ̀rún kẹ láì asis lórúkọ ẹni jẹ́ a máa ń pè ní asis fuji hmm. ah, àwọn yẹn tí barista bá rí pé èèyàn kan báyìí wà láyé tó láì tó báyìí ah, kò ní fi bọ̀wọ́ yẹn lẹ̀ asis fuji la máa ń pè náà àwọn ọ̀rẹ́ mi ó láìkí barista bíi kò sí tó lè sọ nípa barista kò nígbà fún yẹn kò ní gbà fún ẹ̀wọ̀n ní wàá pé bí bóyá fámìlì ẹ̀ gan blood family ẹ̀ so àti ní fans nígbà yẹn ká tó pọ̀ school so tó kọ́ máa ṣe ìgbà tó máa ṣàdékò náà gbogbo wàhálà yẹn ṣáà ó ń ṣẹlẹ̀ ó wá dijọ́ kan wọ́n á fẹ́ play ní ìta gàràwú ìyẹn alájì sẹ́ni hmm. nǹkan tí Ọlọ́run bá sọ pé yóò ṣẹlẹ̀ láyé hmm. bí ìkànnà àwọn ọmọ sọ́ọ̀bù wa ṣe wá ah barista máa play bẹ́ẹ̀ lónìí lálẹ́ yìí wọ́n ti ń sẹ́ẹ̀tì tó àwọn mọ́tò ẹ ti hmm. ah, barista kẹ̀ níbi mi ìdẹ̀ rírí lójú hmm. ju tv nígbà yẹn hmm. ah barista ah èmi ìrọ̀lẹ́ lálẹ́ yìí o èmi á wo barista o. eré alẹ́ dẹ̀ nígbà yẹn eré alẹ́ ni so bí àwọn tó kù náà ṣe ah gbogbo aláwọ̀ máa jọ lọ wo barista àwọn fáǹsì àwọn kọ́lá náà ah, ẹ jẹ́ ká tiẹ̀ lọ wo barista yín náà <laughs> ẹ jẹ́ ká lọ sí gbogbo aṣàkóra wa lọ àtúbí nígbà yẹn a máa tó nǹkan bíi bíi twelve sí thirteen àkúrà wa lọ́bẹ̀ ẹ wá nǹkan tó fọ́nì níwájú ọlọ́run bá tí wọ́n ń pè jẹ́ irọ́ jíìpù kékeré kan bí ọ́ndà báyìí alájí gùnjọ́ yẹn ló gbé wá ó wọ white lace ó dé irú tají àti mo dé sórí irun yẹn kún báyìí nígbà yẹn bó ṣe bọ́lẹ̀ báyìí tó ń yá gbádá báyìí ṣe rí ibi tí a sí lẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n ń lé àwọn èèyàn èrò pọ̀ ó sùn lọ lágbo tí èrò pọ̀ àárá yìí wọnú agbo gangan so ẹ̀gbẹ́ kan takàn ra dúró sí báyìí ṣe bó ṣe ń kí àwọn èèyàn bọ̀ báyìí tó máa dé ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa báyìí èmi ló nawọ́ sí tó bọ̀ lọ́wọ́ wà láì ta láì sinmi ìlà ìlà sí la wa. ṣé múra tí wọn fi náwó sí. yìí tí ẹ wọ kankan kí ni aṣọ la ń wọ nígbà yẹn ló bá dẹ̀ bọ̀ mí lọ́wọ́ mo ṣe náwó sí ni ah aláàjì kí ni kankan ah ẹ pẹ̀lẹ́ sà kí ni kankan bó ṣe lọ sí yúrí stage nìyẹn àwọn tó kún máa ń wò mí pé ó ṣe máa jẹ́ pé ìwọ nìkan ni má ní bọ̀ lọ́wọ́ wàláì wàláì ah ṣe rí ìfẹ́ tí wọ́n á ní sí gbà yẹn ah tí máa ń so báyìí má kàn máa rántí ẹ̀ ní pé ah máa bọ̀ mí lọ́wọ́ ah tí mo ọwọ́ yẹn báyìí mo ti wọnú àpò àrísà ẹ ọlọ́run ṣeun táwa dé ṣọ́ọ̀bù níjọ́ kejì mo ló tán òkìkí kan ah ah àwọn fáǹsì kọ̀lẹ́tì tán ah, anyway o ẹnìkan tó pọ̀ lọ́wọ́ nu gbogbo wọn lélẹ́yìí o kò bá tó kù lọ́wọ́ àṣàbẹ̀ sí fi ráwá ṣe ẹ̀fẹ̀ so after àgbà yẹn mánu ọmọ arábì yẹn Latif so olówá ní àwa fún mi ní àdírẹ́sì pé ibi báyìí àfẹ́ ṣeré ó ṣá máa ń ṣeré lọ ó wá dijọ́ kan ó wá introduce mi sí Alhaji Kamoru hmm. so mo ti máa ń lọ bí oṣù méjì mẹ́ta ma kàn dúró lẹ́gbẹ̀ẹ́ kan màá máa wọ̀ọ́ràn ni o so mi irọ́ mi ò dúró lórí stage o ah, àkàrà dúró sẹ́gbẹ̀ẹ́ kan màá sà mú mi dé near stage so màá dúró síbẹ̀ màá máa sà máa mú máa ń wò wọn wọn máa lè tún ṣeré tán mò ń bá tèmi lọ so wá sà introduce mi sí Alhaji Kamaru kọ́nà bá fi ọ̀run kẹ́ ọ̀gá mi láti tọkọjú sí ọlọ́run jẹ́ ó dáa ìlọ́fi sílẹ̀ ọlọ́mọ jẹ́ ó bàjẹ́ lẹ́lẹ́ kúlọ̀ aláwọ̀ kan fún un bisimilahi rahmani rahim kula aláwọ alam yelidi, alámúyẹlẹdẹ wàlámúyẹlẹdẹ wàlámúlá hakú fún ad, alam àgbà aládùá fún so wàá tó wá introduce mi sí máa yẹn máa yẹn ni pé se ah, mo lè play dáadáa ah, mo lè gbìyànjú sáà máa ní pé ó dáa nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé àdírẹ́sì ilé òun ibi tó ń gbé ní mo sìn wá ní kí n máa bá òun lé mo ṣe máa lọ bá Alhaji Kamoru lé nìyẹn gbàgbọ́n sí àtúwọ́n lọ bá aláàjì kàmọ́rù ilé ẹ̀ kò sí ìjọ tá a bá fẹ́ ṣe sóòtù kan máa lọ bẹ́ẹ̀ o during week màá lọ màá bá ṣe eré ìyàwó ẹ̀ kọ́lọ́ mi gbogbo bí kíbi tó bá wà kọ́lọ́ bá wà pẹ̀lú ẹ̀ ìyẹn kẹ́hìndé so ó fẹ́ táyé ó fẹ́ kẹ́hìndé wọ táyé yẹn ìbàdàn ló ń gbé kẹ́hìndé wà lẹ́kọ̀ọ́ pẹ̀lú wọn so mo ṣe yẹn náà gbọ́ gbígbà yẹn so màá ṣáà màá débẹ̀ so wọ́n á lè ṣe dáadáa sí mi so wọ́n á encourage mi pé ah máa wá o máa ṣe wá o so tàbá tí wọ́n á ní show màṣá tún lọ gbà tí mo ti wá tí ń lọ lé alájì kàmọ́rù dáadáa mo ti ní opportunity màá bá kó gbà míì màá lọ bá wọn lé àti ọmọ wá sí show ni màá bá wọn kó lù so wọ́n ti rí mi pẹ̀lú àyánsọlá àti pé ah, dájúdájú so mo lè ń mo ti ní ìgbàláyè láti gun orí stage so bí mo lè ṣe ń gun orí stage gẹ́gẹ́ bí àánú tí mo rí gbà ẹ̀bùn tọ́lọ́run fún mi so kò sí nǹkan tí mi ò mọ̀ play ìgbà yẹn máa ń lo àkúbà lo gúdúgúdú omi lè ẹ̀ẹ́n gbogbo ẹ̀ ṣẹ̀kẹ̀ rẹ̀ kò sí gbogbo yẹn mo lè play ẹ̀ so tí kan bá wá kúrò lórí stage inú wọn tó wá fẹ́ lọ tọ̀ á wá pè mí pé kí n bá òun play nǹkan tó ń play bójá àkúbà ni bàbá lu tó bá lè tó ti dé màá tó kù ní díẹ̀ títí títí ìyẹn sáà ni mò ń ṣe tí. a ti wọ bí etí ń gbà yẹn àbí àti hmm. àti wà lẹ́yìn eighty so nineteen eighty gangan ni mo ráàyè gun orí stage yẹn so bá marshal máa ń ṣe yẹn wọ́n bá sọ mí lórúkọ pé ìrànlọ́wọ́ olúwa hmm. ìrànlọ́wọ́ ọlọ́run náà máa ń pè mí hmm. ìrànlọ́wọ́ ọyá máa bọ̀ bàbá àwọn lu àwọn ilé ìran máa bá wọn lu yẹ wọn fún mi lówó fún mi lówó so ṣáà ń lọ ṣáà ń forí tì mo sọ́rí gan hmm. ẹni tí ó jẹ́ ẹni tó tẹ̀lé Alhaji Kamoru Àyànsọ́lá ńgbà yẹn hmm. Azeez Ajírọ́ba la máa ń pè hmm. òun náà jọ̀gá fún mi níbẹ̀ mo bá òun nínú báǹdì ni orí òun ti wà pẹ̀lú àwọn Fuji Lagos ńgbà yẹn so I have respect for him so mi ìmọ̀ kan tó ṣẹlẹ̀ ńjọ́ kan so bóyá kò kò wá òkè tó bí báyà Alhaji Kamoru àyánsọlá bó ṣe ní gbèsì rá wàá gba ìlú lọ́wọ́ máa yẹn bá gbà lù lọ́wọ́ ẹ̀ mo ṣáàpì ẹ̀ bálájì ṣe rí mi nìyẹn gbogbo àti mo ṣe ń ṣe kí ni ìwọ̀n alájì òun rí mi o ṣàkóso máa kẹ̀yìn sí mhm. orí stage ni so kò rí mi o kò rí ẹ̀ pé lórí instrument n bá play kì mo ń pẹ́ púpọ̀ rẹpẹtẹ ń bẹ̀ bóyá bíi few minutes ẹni ẹni ìyá ti ti dé padà gba nǹkan tó yìí mo play bálájì kàmúṣà ni kí n gba báàkì lọ́wọ́ máa yẹn nìyẹn bá gbà bàtà play ó sàrí pé ah náà ń gbìyànjú díẹ̀díẹ̀ so bó ṣe ń play yẹn ọ̀gá wa ń wú ó ń wò mí sáré pé ilé òwò yunifọ́ọ̀mù wọ́n tó ti mí wá so sam play àjọ play rí jọ yẹn so mo lọlé wọ́n fún mi lówó oníkàlùkù bá tiẹ̀ lọ bá tún dàrí ọ̀sẹ̀ màá tún lọlé alájí kàmọ́rù hmm. so àṣàjọ máa ń wà wọ́n wá tún ní show ní weekend wọ́n á tún ní kíní ẹni travel nìkan ni mi ò ń bá wọn lọ tó wáyé pé Lagos State níbà yìí wọ́n sọ fún mi àmà á so gbà tó wá yá mo sáà ń ṣe bẹ́ẹ̀ mo ń ṣe bẹ́ẹ̀ tó ṣe yẹn so orúkọ mi yẹn ti wá tàn káàkiri bá ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ lọ́tún lọ́sìn náà wọ́n máa ń pè mí nìyẹn so bí the same man yẹn asis eh, ajiroba yẹn ó tún ṣe nǹkan kan bóyá ó ó ó ṣá ó ó wà pa so ǹjọ́ yẹn débi pé òun gan kò bàlàjì ni pé eh, bọ́ yẹn dà ìrànlọ́wọ́ yẹn dà wọ́n bá ní òun ló bóyá wá gbàgbé lọ́wọ́ ẹ̀ láti pé aláàjì gangan ló pè mí jọ ẹ pé kí n gba ìlú yẹn bá gbà bá play sóta wá ní tẹ̀lé mọ̀ wá tún wá wá kọ́ tó di pé abẹ̀rẹ̀ aláàjì wá ní kọ́ pè mí wá mọ̀ wá lọ aláàjì wá ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n á máa sẹ́ẹ̀tì máìkì tèmi náà sọ àwọn méjèèjì máa máa báàkì aláàjì kàmọ́rù wọ́n sá ti bẹ̀rẹ̀ sí ní báàkì nìyẹn àjọ ń play àjọ ń play àjọ ń play títí títí títí títí títí kó sá tó di pé aláàjì kàmọ́rù kúrò lọ́dọ̀ wa so tí mo fi wá di ní èmi náà ni mò ń lead band. ṣé pàtó aláàjì kàmọ́ ìgbà yẹn lọ́lọ́ sọ́dọ̀ bàbá wa ìyàndá sàwábà ṣégbà yẹn ni mm. tóra ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá wa náà kọ́nà bá mi fọ̀nù kẹ́wọ̀n láti jọjọ́ síra wọn náà báwo ni gbà yín torí màá fẹ́ gbẹ́yìn wọ̀bẹ̀ nígbà tí bàbá kúrò aláàjì àròṣọlá kúrò tó di gbẹ̀yìn ilẹ̀ wa fẹ́ mà báwo ló ṣe rí lára yín ṣé kò ń ṣe pé iṣẹ́ ńlá tó àti káàkiri oríṣiríṣi nǹkan là ń gbọ́ nìbàdàn kíníkan kíníkan báwo lẹ́yìn ṣe ló ṣe rí lára yín gbà yẹn sá. ṣe rí n tí ọlọ́run bá ti pèlè ọ̀nà èèyàn kò ní èèyàn lára àǹdẹ̀ nǹkan tí ó bá dá yín lójú ẹ mọ̀ ṣe so ẹ mọ̀ ọ́ ṣe náà nìyẹn onímílára mo jẹ́ pé ìbẹ̀rẹ̀ àjọ ìgbésí ayé mi nǹkan tí mò ń ṣe nìyẹn so mo ní confidence inú ara mi lórí nǹkan tí ìwọ̀nba kan tí mo máa ṣe yẹn so mo máa ń ẹnì iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe tó bá ti package ara so tó rẹ̀ pay attention So mi yéé sìn at least bó o lè má sì máa ṣe púpọ̀ but at least má sì rí ẹ pé ó ń try ó ń gbìyànjú so ìyẹn kan tí mo máa ń ṣe nìyẹn tí n bá ti wà lórí stage ọkàn mi ò ń lọ bí kọ́kọ́ ju orí stage yẹn lọ so mi ò ń dẹ̀ ń wà carry the way so màá ṣàmì sọ pé nǹkan tí mo ń ṣe yẹn ó ń lọ bó ṣe yẹ kó lọ so níjọ́ tí mo ti ń lead kó tó di pàlájì gan-an kúrò Okay. yes torí àwọn ṣó kan wà kálájú kàmọ́rù ò wá sọ́ọ̀mù yẹn sìn so kọ́lọ́mbà tún fọ̀rùn kẹ́ wọn ọlọ́mbà fọ̀rùn kẹ́ wọn ọlọ́mbà fọ̀rùn kẹ́ wọn mm. àwọn ṣó kan wà tí wọn ò wá àdéṣe oníjọ yẹn kàmọ́rù kọ́ wà wọ́n sá lọ mí mọ tí ẹ mọ kan tó ṣẹlẹ̀ mi ò kọ́kọ́ mọ kan tó ṣẹlẹ̀ nígbà tí mo ta parí ṣó yẹn mo ṣe wá lọ lé wọn mo ṣe wá mọ kan tó ṣẹlẹ̀ ọlọ́mbà fọ̀rùn kẹ́ wọn mo ṣáà wá ń jọ yẹn wọ́n strong so ní wọ́n bá ní kí the first lead mi nínú band wọ́n bá ní kí n eh, aláàjì bá ní pé kí n bọ́ sí àyè leading asam àṣẹ warming up àdákẹ́ nígbàtà àdákẹ́ aláàjì bá ní kí àṣìṣe àjírọ́bà yẹn hmm. kó náà bọ́ sí àyè leading kémi bá kẹ àbá tó se bẹ́ẹ̀ nígbà tó yá aláàjì ní kí n gbà lọ́wọ́ ẹ̀ so wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ mo á tí pàtí yẹn fi tán so at least mo ṣe bí ọ bí ọ eh, ẹ̀ mẹ́rin márùn-ún tẹ́ pé aláàjì sì wà lọ́dọ̀ wa so mo lead gbogbo. ṣe bàbá mi àsìkò tẹ̀ ń sọ ìtọ́rọ̀ alẹ́ tán bá wa lọ nítorí ó ṣe pàtàkì ìtàn látún gbà yìí ó dẹ̀ ṣe pàtàkì àwọn tá lọ wọn band members Dr. Sikiru Barrister àwọn tá lẹ́yìn bá ní orí stage ń gbà yín pé ah, àwọn ọmọ ẹgbẹ́ Barrister dẹ̀ wọ́n yín tẹ́ bá rántí mo fẹ́ kẹ̀kẹ́ pọ̀ wọn fún wa sàn. nígbà tí mo dé bẹ̀ hmm. kí n mú látòkè bàbá aláàjì Tajudeen ó ń gbé orin second barrister hmm. mo bá alhaji nurudeen hmm. tó jẹ́ àbúrò fún alhaji gangan hmm. mo bá. ṣé náà gbé nígbà yẹn. ẹ eh, àwọn náà mo bá ẹ̀gbọ́n mi ah yẹkínì sọlá ilépo la Ọlọ́run bá mi fọwọn pẹ wọn mo bá àwọn náà mo bá orísunmádé aláìnlá. Mm gbogbo àwọn tí mo dárúkọ wọn gbé e ni o. ṣe tó ń fẹ́ kí bá mi sọ fún àwọn ọ̀rọ̀ tó tó tó ń bá a lọ kọ́ lè má dìímú. so section orin nìyẹn. Hmm. section lu jẹlẹgbẹ mẹ́rin lẹ bá ń gbà yẹn. ẹ of course section lu bọ́bá ọ̀gá mi à ń sọlá bọ́bá ọ̀gá mi hmm. asis adigun ajírọ́ba mo bá mọ̀rúfù Egbinọlá hmm. mo bá Túndé Bàlíńgà. Mm kí ni Moruf Egbẹ́lá ń ṣe bàbá mi. àkúbà ló ń gùn so àwọn mẹ́ta ló làkúbà ń gbà yẹn Moruf Egbẹ́lá mm. àti ẹ̀gbọ́n kàmọ́ la máa ń pè wọ́n ní òun ni barista kọ pé adigbọ́nà kú ọkọ ló jẹ́ fún Egbẹ́lá mm. òun jẹ́ ẹ̀gbọ́n fún Egbẹ́lá mm. ó jẹ́ ẹ̀gbọ́n fún Morufu ó ju Morufu lọ dáadáa so àgbàlagbà ni wọ́n kọ́lọ̀ máa fọ̀rùn káwọn náà so mo bá bùbá Sulemana Àkànfẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná wà lórí àkúbà hmm. nígbà yẹn hmm. mo bá eh, à ń pè máa kan ní Isiaka Jisoro hmm. ṣẹ̀kẹ̀rẹ̀ làwọn ń lù mi mọ̀ bóyá wọ́n wà láyé mo bá Samson Akínbọ̀dé àwọn ń tagbá mo bá Músíbà wà láyàndé òun náà ó kọ́kọ́ ń bank nígbò ohun olùgbòǹgò. Mm mo bá ẹ̀gbọ́n mi Àyìndé Ganiyu pòfẹ́sọ̀ Babalọ́lá mo bá àwọn náà ní báǹdì ni so ìyẹn kò pẹ́ táwọn náà dénú báǹdì tí mi náà dé so mo bá àwọn náà ní báǹdì ni. bàbá tájù pélé ń kọ́. tájù pélé náà mo bá àwọn hmm. tájù pélé náà mo bá òun dírẹ́bà ló kọ́kọ́ ń ṣe so later òun náà join race òun lọ sí so hmm. so ìyẹn náà mo bá lọ́yìn aláàjì mi hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ máa kọ́ náà wà tá à ń pè ní Ganiyu olólu maracas báyìí so clef sorry bùbá yẹn náà so. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe mo dúpẹ́ torí ó ṣe pàtàkì báwo yẹn ṣe ń bá ìlọ yẹn ká mọ̀ wọ́n tẹ́ so a ti mọ̀ yín jẹ́ pé ẹwà ń bà nígbà yẹn gbogbo àwọn tó kù tá a bá ń gbọ́ yẹn létà létà lọ́sẹ̀ wa ń darapọ̀ mọ́ mọ́ yín ẹ ṣeun sá ẹ ṣeun ẹ rẹ́kọ̀dì wo ni ẹ kọ́kọ́ jọ bá sídọ̀ sídọ̀ àdìbà nípa ẹ kọ́kọ́ bá wọn ṣe rẹ́kọ̀dì rẹ́kọ̀dì wo ni tí ẹ pẹ́ ilẹ̀ ṣeré bẹ̀gàn ẹjẹ́ kan ara lé kọ́kọ́ adìyẹn náà mọ̀. ẹ kó tó di pé Alhaji Kamoru wò hmm. àtijọ́ ń ṣe rẹ́kọ̀dì èmi ń bá kì í ní rẹ́kọ̀dì ń gbà. ìwé kọ́kọ́ jọ báàkì wọn. ó dà pé ẹ kú ọdún ẹ kú ọdún hmm. ẹ kú ọdún tó mọ ìdúpà gbogbo wa láwọn sọ hmm. ọ̀pọ̀ rẹ̀ lọ́dún kan so ẹ kú ọdún yẹn ni the first record mo bá Gani Sọlá àṣẹ record bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bọ́ nípa pípi pé Alhaji Kamoru lọ hmm. first record tèmi lílì sí oní vibration. Fuji vibration. Yeah ọjọ́ àdọ́lù dọ́mọ tuntun mo tó rí ìgbẹ́jọ́ Bashiru ìtùdọ́mọ yẹn ni first record tí mo lead sí so àgbàdẹ ní. ẹ jẹ́ ká jàǹfààní báwo ni ẹ ṣe máa ń po rẹ́kọ̀dì pọ̀ torí àwọn nǹkan táwọn fans máa ń fẹ́ gbọ́ náà rèé olóòótọ́ bá là ń gbọ́ rẹ́kọ̀dì là ń fi ccd là ń ṣe ẹ fún wa ní experience bó ṣe máa ń jẹ́ pé à ẹ fẹ́ po rẹ́kọ̀dì pọ̀ o ẹ má fẹ́ bèrè lọ́wọ́ yín ti bá ti wá bá yín kí lẹ́ experience yẹn kí ni ìrírí yẹn pé ẹ fẹ́ ṣe rẹ́kọ̀ báwo ló ṣe máa ń lọ gangan látọ̀dọ̀ olórin kulala ọ̀kan fún àwọn náà sílẹ̀ ramara kulala wàhálà aláwọ̀sánmọ́tò alámúyẹlẹdẹ wàlámúyẹlẹdẹ wàlámúlà hákù fún àdù. mi ò ríru erin ní gbórí ọ̀rọ̀ ẹ̀ lórí ọ̀rọ̀ orin ọlọ́dẹ̀ tó wá ṣe wọ́n ní ẹ̀dá kan ah! wọ́n mà lẹ́bùn o tá bá fẹ́ ṣe rẹ́kọ̀dù mi ì ó yàwó lórí mi ń ṣe o gbogbo orin tí aláàjì máa ń kọ yẹn wọ́n máa kọ ọ́ lẹ̀ nínú ìwé yẹn pé bóyá àròsọ látòrí bó ṣe ń pọ́síbù tá studio báyìí à ń ṣe practice o tá studio àkọ́kọ́ kọrin fún wa lọ́wọ́ àti kọrin yẹn pé ẹ̀yin náà wo nǹkan tẹ́lẹ̀ nínú àwọn ìlú tẹ́lẹ̀ nínú láìfù báyìí káàlì láìfù báyìí báwọn ṣe wò pé ok ẹ jẹ́ ká lu báyìí ẹ jẹ́ ká lu báyìí ẹ jẹ́ ká lu báyìí bá ṣe máa ṣe rẹ́kọ̀dù nìyẹn hmm. tó bá kàn rántí ìlú míì hmm. gbà mí ó lè nínú stúdíò ó lè fẹnu rántí ìlú akàn fẹnu bóyá nu láìfù kan láti ṣe tó láìkì ìlú yẹn akàn fẹnu lù fún akàn gẹ́ẹ̀tì ẹ̀ ni hmm. ó yá ká lu yẹn so bá ṣe máa ṣe rẹ́kọ̀dù yẹn so kí nǹkan mo sọ ni pé ọ̀gá mi máa kọ ìwé báyìí jọ sílẹ̀ a máa mú a máa gbé ìwé yẹn báyìí àti ń rìkọ̀dù lọ́wọ́ so ó máa ma kà báyìí ni ó máa kà báyìí a máa mú wọn ẹ̀rìn lẹ̀ báyìí a máa kà báyìí a máa kà báyìí kò dẹ̀ ní confuse kò ní kò distort ohun ẹ̀ rárárárá òun ni ò ní distun. gbogbo àwọn owó nǹkan nǹkan tó bá ń kà yẹn. gbogbo orin yẹn pátápátá alájí máa ń kà lóògùn yìí I have respect for him. ọ̀dẹ̀ rí ilé bẹ́ẹ̀ dẹ́bìtì dẹ́ ń lọ tó. mo máa ń wo pé ah, mo ti lọ bá àwọn artist ṣe rẹ́kọ̀dù alájí máa kọ́ sínú pé báyìí ó máa kọ báyìí akọ a máa kà a máa mú pépà yẹn báyìí àwọn big note kìíní ńlá tí wọ́n ti education yẹn ló máa kọ́ sí a máa mú lẹ̀ báyìí a máa mú lẹ̀ báyìí tá a máa fi ṣe lẹ́kọ̀ọ̀dù tó. tó bá ń èyí tó bá ń kọ tó bá ń kí àwọn èèyàn yẹn ń kọ́ ń pé. gbogbo ẹ̀ ló máa wà ní kíkọ́ lẹ̀ gbogbo ẹ̀ ló máa wà ní kíkọ́ lẹ̀ a máa kọ sí kankan tàbí ojú pé aláàjì ò ní gbéwì dání náà níjọ́ tí wọ́n máa ní respect fún kí ni saxophone tí alùnú gábéjì street three kan níbẹ̀ yẹn àwọn àgbà basketball military cantonment kan náà ti lọ gbé kí ni yẹn wá lára àwọn band leader àwọn military yẹn náà fẹ́ wá ló fẹ́ play kí ni yẹn fún wa ní studio ní dẹ́ka ní ọdún náà lọ́hùn wọ́n ti gbé kí ni yẹn wá bí mi tẹ̀sí dé kí ni gbọ́ ẹ̀ mo ní pé ah ewu tó ní páànù tẹ́ tó gbé wá o ah ṣe oníkà fashion dẹ̀ wà nù báńdì. Mm àwa kan wà tó yẹ pé èdè wa yídè tá a jọ wà bí èmi ọ̀rẹ́ mi kọ́lọ́mbà fọ̀rúnkẹ́ àtàyàtọ̀ dá ẹ̀gbọ́n elépo yẹ̀kíní sọ̀la ọlọ́mbà fọ̀rúnkẹ́ Sulemana Àkànfẹ́ so àwa yẹn ọ̀rọ̀ wa máa ń yíra wa dáadáa àti Rasaki ọmọ Sanni so gbogbo àwọn ìlà máa ń ń wà so a máa ń ṣe eré sí àwàdà pé àyẹ̀wò lágbádá tẹ́ tó gbé wá tẹ́ tí ẹ yé wa ọ àkàsáàdì kí ni ẹ níjọ yẹn ẹ bìlí pé nígbà tí ọ̀gá wa máa dé ó ti rí máà tí ó fẹ́ plé kí ni yẹn wá ó sì ní kí ni yẹn kọ́ wọn bá ní ó wà nínú studio bárajì sì bọ́ bẹ́ẹ̀ nìyẹn ló bá ń fi kí ni yẹn ṣeré ló bá ń fi kí ni yẹn ṣeré ló bá ń fi kí ni yẹn ṣeré tabalẹ̀ fẹ́ record alájí kálájí tó dé ó máa tó nǹkan bíi after twelve sí tó wà mm. so ń gbà mí mm. so ní dẹ́ka gbà ẹ̀ wọ́n sàn fi kíní yẹn sí rí kí ni máa ń táìmù ti ń lọ máa ní àti ń tó ti ń lọ bí tó tù rárá fẹ́ ṣe rárá fẹ́ ṣe ìbálòdòkó ìdòrò wájú ó ṣàgbòròrò mọ́ ó wá ní boys ó lọ máa play kìíní ẹ̀ ó ti get àwọn olóòtú lọ máa play ìwádìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ gé gé gé gé gé gé gé gé ah ṣáàṣì pé kí nìyẹn nìyẹn ẹ bọ̀rọ̀ wa la múlẹ̀ rẹ̀ pé ah máa mi sá kò sí nǹkan tí kò sí nǹkan tá a lọ́jọ́ òfẹ́ mọ̀ sí ọlọ́mọ àfọ̀rùn kẹ́ wọn so àkàndá ni nídìí iṣẹ́ yẹn nǹkan tó ọlọ́run dá bàbá rẹ̀ sọ pé ọlọ́run dá yẹn nídìí iṣẹ́ orin <laughs> wàhálà ìtàlẹ́sùn àìsílẹ̀ lásìláwà àwọn bàbá rúnà olórin ni wọ́n o hmm. Yusuf Ọlátúnjí olórin ni wọ́n o hmm. àwọn ẹ̀sàká olórin ni wọ́n o hmm. bàbá wa tẹ̀pẹ́ yìí ìgálí mùkáíbà olórin làwọn náà o ah, bọ̀ ìyàtọ̀ wà ń bẹ o máàlù mi ó lọ sẹ́ni ìrìà kò sórin náà tí ò rọ̀ lọ́rùn bó jápàlà ó jẹ́ afro ó jẹ́ jùjú ó jẹ́ kíní kan gbogbo ẹ̀ tó dẹ̀ máa ṣe tó yẹ pé ìwọ gan máa wò pé ah kọ́lọ́mà fọ̀rùnkẹ́ wọn so òun jẹ́ ìnira fún wa rárá láti ṣe record and she practice and she practice má àbúrò àríra a ṣe practice níjọ́ kan ní ṣe ń bà ẹ̀ẹ̀kan. record lè fẹ́ ṣe ẹkọdù yẹn ẹyìn ah aláàjì kàmọ́rù sì wà lọ́dọ̀ wa ń gbà yẹn hmm. ah bóyá màá rántí hmm. rẹ́kọ̀dù yẹn akí bàbá kan síkírù ara ọmọ onílẹ̀ sọ̀rọ̀ yẹn nínú rẹ́kọ̀dù yẹn hmm. mo ti gbàgbé táìtù ẹ̀ ni rẹ́kọ̀dù yẹn la fẹ́ ṣe lọ́dún náà lọ́hùn so alu bíi ti gbọ́n ti gún ẹ̀rù jẹ̀jẹ̀ ikú dín irú ẹ̀rù jẹjẹ rẹ́kọ̀dù yẹn mi ìrántí tájú ẹ̀ mọ̀ hmm. lọ́gbọ̀n lọ́dún náà la kàn ṣe practice kan wúruwúru àbí ṣe pálájú náà bá wa hmm. àwọn onílù la hmm. organize so that's it tí mo tí mo lè wò pé practice ẹ yọ pọn tí mo ṣe gbogbo rẹ́kọ̀dù tó kù parawata as a practice. ajibase ẹ ṣé mo dúpẹ́ lọ́yìn ẹ bẹ́ẹ̀ ṣe ń sọ́lọ̀ ìmú pa àwọn aládọ́dẹ ń bá yín lọ nígbà tó di pé bàbá àyànṣẹ́lá wà ní ọ̀dọ̀ wàsáàbà yẹn wàsáàbà náà sọ pé ìgbà yóò dà ń pé ó fẹ́ ìgboro fẹ́ gbóná dẹ̀ torí bàbá àti secret adviser àti bàbá sàábà bàbá náà náà ọjọ́ ọjọ́ ń jọ síra wọn báwọn nígbà yẹn torí ẹ̀yin mọ bó ṣe ń lọ ńgbà yẹn tọ́wọ́n náà mú bàdàn tọ́wọ́n náà mú èèyàn kan lọ gbó èèyàn kan lọ ní kíní kan kíní kan kọ́ lọ́ọ́ bá mi fọ̀rọ̀ kàn méjèèjì. alámà mi yàrá ẹ <laughs> ẹ so kò sí nǹkan tó le hmm. náà níbẹ̀ níbẹ̀ ńgbà náà ju wípé ṣe mọ̀ wípé bọ́lọ̀ bá ti pè ìrìn àjò ẹ̀dá láyé náà ni ló ṣe máa ń rìn hmm. ọlọ́run bá tún bá mi fi ọ̀run kẹ́ ọ̀gá mi àyẹ́sọlá hmm. ọlọ́run bá ń fọ̀run kẹ́ wọn o hmm. gbogbo ọmọ tó ń filẹ̀ ọlọ́run ló dùn rẹ̀ kọ́ ló jẹ́ kọ́ yàn kan yanjú kọ́ ló ń ṣe wọn lórí ọmọ kọ́ ló máa ń fọ̀run kẹ́ wọn èèyàn dáadáa ni and they very quiet man so kò lápọn so máa lọ jẹ́jẹ́ so bọ́rọ̀ ṣe ní ìrìn àjò yẹn máa rí gbà yẹn lórí yẹn èmi gẹ́gẹ́ bí ẹnìkan ọlọ́rọ̀ wà ní wa mo máa ń sọ fún mi máa ń lọ ilé wọn gbàtí mo dénú báǹdì gan tán tí ọwọ́ tèmi gan ti tẹ́tí mo sì ń lọ ọbẹ̀ tí má débẹ̀ ọ̀dọ̀ ìyàwó wọn ló wà ní sóúnjẹ wà nílẹ̀ ni so tó bá wù náà la so mo sì ń lọ ilé wọn so mo free pẹ̀lú wọn so gbàtán fẹ́ lọ mo lọ bá wọn mo máa gbọ́ nǹkan báyìí ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ ní sùúrù ẹ lọ sọ nǹkan tí ẹ bá fẹ́ fún ọ̀gá wa kẹjọ sọ nítorí bí nòbí kò tí ì lè dé gbogbo lẹ́bù yẹn ẹ pé mi lẹ fẹ́ sọ lẹ́nu pé ìgbà tí mo dé mo wá gbaṣẹ́ lọ́wọ́ yín torí látijọ́ tí mo ti dé gbogbo ìgbà tó ń play tèmi máa ń kàn ṣeré wá yẹn kò tí ń study gbogbo bí mísìkì yẹn ṣe ń lọ so àwọn nǹkan tí mánu ọ̀gá mi àṣìṣì ajírọ́bà yẹn tó bá play tọ́ eh, aláàjì ń complain lórí ẹ̀ èmi ti ń notice ẹ̀ pé ok ó dàbí màá ní o like bí o mm, ṣe play níbẹ̀ yẹn so gbogbo ẹ̀ lèmi fi ń gbà tó di pé èmi náà wá di dìmídìmí èmi náà wá ń ra lọ́gbọ́n ṣe kínní so wọ́n á sà lọ bá wọn jọ yẹn lọ́hùn pé ọ̀gá ẹ jẹ́ ká fi sùúrù sí ọ̀rọ̀ yẹn ẹ má sọ mí lẹ́nu wọn á ní kí èmi náà ṣe báàdì mọ́tẹ́ àbá ti ṣe mọ́ ọ́n bó bá ní láyé láyé kí ló jẹ́ bẹ́ẹ̀ kí hmm. ló pé kò sí nǹkan tó kàn mí pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ pé hmm. òun pẹ̀lú aláàjì mi hmm. ah, ní sùúrù ọkàn ìyàwó ẹ̀ náà ti ẹ̀dá sí pé irọ́ ẹ má ẹ má stop o. ní ṣókí torí bó ṣe ń bá ọ̀rọ̀ yìí tẹ̀ ń fi wà wọ́n fẹ́ mọ̀ pé kí ni nǹkan tí kí ló fà á kankan tó fi náà fẹ́ kúrò ń band tẹ̀lé bá mi mẹ́nu bà ní ṣókí torí bẹ́ẹ̀ dórí afẹ́fẹ́ tó yẹn máa bèrè pé yẹn kíkílẹ̀ ní ṣókí kílẹ̀ yín rògbò fà tó fi tọ́kọ̀ fẹ́ kúrò hmm. nínú band. ẹn tó ṣẹlẹ̀ ni pé gẹ́gẹ́ bá a ṣe gbọ́ hmm. wọ́n ní ìròyìn òkèrè bí ó bá lé kan máa ń dé kan hmm. òun ni wípé during time yẹn àwọn fans alájì kan wà wọn láì kí wọn yá dolú ìyẹn bàbá kọ́nà bá fọ̀rọ̀ káwọn náà wọ́n fẹ́ kí torí nígbà tí Ọ̀yádùn ti kú òun báǹdì òun hmm. play sakara mọ́ hmm. wọ́n fẹ́ kí Ọ̀yádùn padà sínú báǹdì yẹn hmm. wọ́n sọ àwọn tó dẹ̀ ń wà ní aláàjì lọ́rùn yẹn àwọn tó yẹ pé kò lè sọ pé no sí ni sí ó sàn tí aláàjì make wọn understand pé òun fẹ́ bá máa yẹn ṣe mọ́ ẹṣẹ́ ìrọ́ ìgbà tó wá dójú ẹ̀ ó dáa ẹ mọ̀ pé mi lè kọ̀rọ̀ sí lẹ́nu ṣé sakara yẹn ni lẹ́fẹ́ ni àbí Ọ̀yádùn gangan ni lẹ́fẹ́ wẹ́ òwe sakara yẹn oníṣẹ́ tó ń ṣe nínú music ẹ̀ tó bá yẹ pé sákàlà ni ẹ má wọ̀rí wọ́n á rán wọ́n á mọ bó ṣe máa ṣe wọ́n wá pe ọ̀gá mi àyánsọ́lá wọ́n pe ṣiṣẹ́ ń bà pé wá o àwọn alágbájá tàmọ̀dò báyìí wọ́n yọ mí lẹ́nu pé kí n gba ọ̀yádolú padà mo dẹ̀ ti rí i pé no ìní gba ọ̀yádolú so dípò tí mi wàá fi gba Ọ̀yàdolú ṣé sákàrà lẹ fẹ́ kó padà sínú báǹdì sí wàhálà àyẹ̀sọ́lá náà máa sákàrà lù ọlọ́dẹ tí bá ń ṣe mo ti rọ ọmọ kan sìn tó náà tún mú nǹkan kan tó da wá tó pé àyẹ̀sọ́lá ò máa lu sákàrà Bàṣírù á wà lórí gọ́gàn èmi ò sí láàrin wọn o wájú ọlọ́ọ̀bá tí wọ́n pè jẹ́ irọ́ o níta gbọ́ ni o so lọ́ba abáṣà bára sọ bẹ́ẹ̀ níjọ́ tí mi wá lọ bá aláàjì kàmọ́rò pé àtàlájì ní ẹ máa lu sákàrà wáyé tẹ́yìn òfin sọ pé ah, a lè rí ọmọ tó lu sákàrà tó mú tọ́wọ́ ẹ̀ dà wáyé tẹ́yìn sọ bẹ́ẹ̀ fún kẹjọ sọ láàrin ara yín pé ah, dípò tí a fi máa lu tí màá fi máa play sákàrà ẹ jẹ́ ká mú ọmọ ní sákàrà mi wá wọn làwọn sọ bẹ́ẹ̀ fún ah, níwẹ̀ ẹni sì lè padà lọ bá bọ̀ dípò gbogbo yẹn àwa lọ sí àwọn ṣó kan tó jẹ́ pé bí aláàjì àmọ́lù àyẹ̀sọ́lá wọ́n ṣe ń pè sákàrà yẹn kò tí aláàjì lọ́rùn àti ẹ̀lọ́sùn kan tó jẹ́ pé aláàjì ní pé kí wọ́n yọ máìkì wọn sílẹ̀ láti lásò tí wọ́n bá wa lọ mọ́ lájọṣe. Hmm after tí wọ́n á lọ bá wọn lé pé ah, ẹ ní sùúrù kí ló dé tẹ̀ wá sí ṣòwò ẹ máa ń ṣe báyìí ẹ ti sọ mí lẹ́nu ni wọ́n ní ọmọ yẹn ló ṣe wá tẹ̀ pé ọlọ́dẹ rí mi o ọlọ́run rínú mi o ní kankan tí mo ń ṣe mi ò dẹ̀ mọ́ bí kankan o so sábà sọ̀rọ̀ láti èmi kọ́ pé kò sí kankan tó kàn mí ìmọ̀ dá sí i sápẹ́ pé àwọn ti wà òkè pé igbálódé gbèdè wájà lọ́dẹ̀ ti sọ bẹ́ẹ̀ bá a ṣe di pé aṣáàmù ṣe ṣóòlù lọ nìyẹn bàtà máa gbọ́ mo gbọ́ pé wọ́n ti lọ bá aláàjì sáábà tó lè ní ìbàdàn ah sáábà wa wò gbogbo ìgbà tí mo ń sọ yẹn ṣe mi jálè wọn o gbogbo nǹkan tó wá ń ṣẹlẹ̀ nu band mo lọ ń da lóògù orí mo láìkí ẹ̀ agbára ọlọ́run agbára ẹ̀ ló jẹ́ kí n débẹ̀ yẹn hmm. so mo máa lọ ń da lóògù fún pé ọ̀gá báyìí kó náà láyé wa o gbálólógé dèrò wájà so sábà ní ìmáwọ̀rì ìgbà tó wá yá àwa gbọ́ wípé àwọn fans aláàjì kan nìbàdàn ní aláàjì pé torí after three oh four hmm. tí aláàjì fún aláàjì kàmọ́rò hmm. gbàtí mọ́tò ẹ̀ ti di pé ó dàgbà wọ́n tún fún wọn ní five oh five hmm. oh five oh four sorry hmm. so white kọlọ̀ báyìí aṣáwa gbọ́ pé àwọn fásitì kan pe aláàjì láti Ìbàdàn pé hmm. Àyànsọ́lá mọ́tò tí aláàjì gbé fún wọn ni wọ́n fi ń gbé sàwábà lọ sí ṣò ẹ̀gbọ́n abádé ṣò yẹn aláàjì náà máa bẹ̀rẹ̀ sí ní máa bú ọkọ̀ wọn pé tálájì ò bá gba mọ́tò ẹ lọ́wọ́ àyànṣọlá àwọn ajó ní mọ́tò yẹn nínú àwọn níta gbọ́ nìyẹn ní o yóò sí bẹ́ẹ̀ o aláàjì wa ni pé wọ́n pe bàbá kan ní fata lefty ọlọ́ba fọ̀rọ̀kẹ́ òun náà so ìyẹn aláàjì wa rán sí aláàjì kàmọ́rù kó lọ gba mọ́tò yẹn wá so wọ́n sì wá gba mọ́tò yẹn wá sí èkó bí ọ̀rọ̀ sí lọ́sí náà ni irọ́ èyí ah ní wọ́n bá ti wá gbé fún mi àgbàrú ẹ̀ ikú <laughs> ah, ah, nìyẹn àpọ́síbù ah, hmm. mọ́tò hmm. kẹ̀ ò hmm. mọ́tò fún mi o ẹ ṣe ẹ ṣe ẹ torí àwọn aráalé ẹ tá à ń bá mu débẹ̀ yẹn ẹ olóòótọ́ wá sì bá yín sọ̀rọ̀ àmọ́ bẹ́tà bẹ́ẹ̀ ṣe bá mi yànnà nú ẹ̀yẹn náà a lè má lè sọ ọgbọ̀ ẹ̀tàn àmọ́ mo dúpẹ́ gidi lọ́wọ́ yín kọ́nà bá mi fọ̀run kẹ́ gbogbo wọn ẹ wá ń tẹ̀síwájú yìí tí mo tún fẹ́ bèrè lọ́wọ́ yín Eh, torí pé gbogbo àsìkò kọ́ la máa lò nìkan nígbà tẹ́ dé báǹdì yẹn sá tó di pé ẹ darapọ̀ mẹ́gbẹ́ tó di pé ẹ ń lead yẹn ṣé ó nètò tó ń wà ń lẹ̀ pé òkè o bẹ́ ṣe dé yìí bá ṣe ń pín owó rẹ̀ sharing formula rẹ̀ torí mo ti gbọ́ pọ̀lọpọ̀ wọn onílùsọ̀rọ̀ tó jọ̀wọ́n ilégbè kódà jọ̀wọ́n àgbàlagbà gan ó rà ń pa àárín yẹn <laughs> ọ̀la máa fẹ́ ṣe díẹ̀ bẹ́ẹ̀ nígbà tẹ́yìn dórí band nígbà yẹn ṣé ètò wà ń pè òkè owó tábàkà bá ṣe ń pin rè mo fẹ́ mọ̀ sá. ṣe mọ̀ pé wọ́n ní àlejò yìí lójú kò lè ríran bí onílé hmm. kò lè lójú lágbárí kó fi ríran bí onílé hmm. ìgbà tí mi dé ọ̀rọ̀ owó tiẹ̀ kọ́ ni hmm. ló ṣe mí gbà yẹn ti pé à mo bá superstar play ìyẹn lásán ti tó mi kọ́lá kan má fún mi ló ń gbà yẹn mo wà ókè. gbogbo yín náà ló ń ṣe bẹ́ẹ̀. ah because mo sọ fún yín pé gbogbo yín náà ló ń ṣe bẹ́ẹ̀. kó tó di pé mo join band gbogbo wàhálà tó wà nílẹ̀ pé má a love ẹbí pé kéèyàn love obìnrin gan seriously so tí rẹ́kọ̀dù ẹ bá jáde nílùú wa ń gbà yẹn bàbá wa kan wà kọ́lọ̀ máa fọ̀rọ̀ kẹwọn wọ́n ń pè wọ́n ní àràgà bàbá bàbá bàbá ni wọ́n àwọn tó máa ń gẹrun yẹn so wọ́n ní ṣọ́ọ̀bù wọ́n ní àwọn dẹ́ẹ̀kì kan wà tó ń pè ní kí dẹ́ẹ̀kì náà o tọ́mọ́sá máa fi ń play rẹ́kọ̀dù èrò tí barista bá jáde báyìí gbà yẹn gbà yẹn àṣewà school àwa jó jó jó jó jó jó jó jó tí barista ṣe jáde àwa jó àkóra wa lọ sáàrin jàlú wa abẹ́ sí máa jó ráì àmọ́ pé ẹni tó mọ̀ jó nígbà yẹn tábà ti gbọ́ pé barista kan tó fẹ́ jáde báyìí àmọ́ máa lọ́dọ̀ àbí ọjọ́ wo ni barista fẹ́ jáde àmọ́ wá bá fẹ́ gbọ́ rẹ́kọ̀dù yẹn sọ̀rọ̀ mi yẹn sìn ìfẹ́ yẹn ti wà so ìgbà tí mo débẹ̀ sọ́tà di pé wọ́n ti confam mi pé mi máa wọlé wọ́n kọ́ fi mí sí ìrètí pẹ́pẹ́ rate by rate ni wọ́n ń ṣe àgbà yẹn hmm. wọ́n mi máa àwọn tó wà wájú gbọ́ hmm. àwọn tó wà wájú náà ni hmm. lẹ́yìn alájì alájì kàmọ́rò lẹ́yìn alájì kàmọ́rò oko alájì tájù àti alájì nurudin lẹ́yìn alájì nuru ó sì kàn rú àwọn túndé balẹ̀ ń gà bẹ́yẹn àti àti ẹ̀gbọ́n kọ́lá ọ̀làlágo ah hmm. mo sọ́ọ̀rì hmm. ikú gbàgbé yín àrùn gbàgbé yín brọ́dà mi ẹ ṣì wà láàyè ẹ ṣì wà láàyè torí mò ń mo wá mo sì fẹ́ rí wọ́n ní ẹ ṣì wà hmm. ọlọ́wà túbọ̀ bá mi lọ́rọ̀ ẹ̀mí yín bàbá fún mi ọlọ́wà túbọ̀ bá mi lọ́rọ̀ ẹ̀mí yín ìyẹn bọ̀dá Kọ́lá Alágo yẹn is a very good man very good man ọlọ́wà túbọ̀ bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn so àwọn mo bá àwọn náà mo bá ń dì ní agbáwo ibi tẹ bá wà ó kà sókè o so mo bá àwọn náà mo bá ń dì ní so àwọn yẹn sí àwọn yẹn pẹ̀lú àwọn bàlíngà hmm. wọ́n lọ bẹ́ẹ̀ àwa sàlà wà ní hmm. ilẹ̀ pẹ̀pẹ̀ nígbà yẹn hmm. but ọlọ́wọ́ bá ló máa ń ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ so èmi kọ́kàn bára mi lókè bíi èmi kọ́ mo ń ṣe eré tó wó but ọ̀dà máa wá láti òkè ni pé lọ́gbẹ̀wé owó wá bí ọ̀ṣunló ọ̀ṣunló ni mọ́níjà wọn gbà yẹn ọlọ́run bá ń fọrùn kẹ́ náà ọlọ́run bá ń fọrùn kóun náà ọlọ́run bá ń fọrùn kẹ́hùn náà so wọ́n á ní kó gbèwé owó wá hmm. agbèwé owó wá bàbá mo tiẹ̀ ní àwọn ìpèníjà kan nígbà mi kọ́kọ́ dínú band hmm. sọ́ọ̀ mi yín sìn hmm. ọ̀gá wa kan wà tá ń bẹ̀ ń gbà yẹn mo fi orúkọ bò láṣìírí mo ṣe dé ni kan bá ti gba sí àbánikọ́ kó sí àmì wa ah, kí ni mo ṣe a ní mo ṣe nǹkan kan wọn fà mí mi hmm. ní gbowó hmm. mo ṣàti ṣí wá ń ṣe wá ń ṣe léraléra léraléra léra ẹ̀gbọ́n mi pòfẹ́sọ̀ ló wá ní pé lọ lọ sọ fún aláàjì ó ṣe máa ó ṣiṣẹ́ ní òní fún ẹ lówó wọ́n fà ní lónìí wọ́n fà kí ni nǹkan tó ṣe tó pààyàn ní àbí báwo gbàdẹ̀rí mi ò tí tó wájú ọ̀gá wa dé ńgbà yẹn pé mo fẹ́ máa sọ̀rọ̀ kan mo ìrú ń bà mí pé ah báwo ti fẹ́ lọ síwájú máa yòó yẹn sáà sọ pé kí lọ kí n ṣe wá mo sì lọ nìyẹn bẹ́sibẹ́sì kí ló ṣẹlẹ̀ ah bàbá mo fẹ́ rí mi sá ah báyìí láti jọ́ yìí wọn ò fún mi lówó kí ló dé lágbájá ní òun fáìní mi òun tàmọ̀dó fáìní lọ́ba nìkan lọ pè wá ibi tí mo ti rí wọ́n ti increase owó mi nìyẹn hmm. ọba nìkan lọ pè é wá a bá lọ pè wá náà lọ pè wá kò sáàrọ̀rọ̀ sọ ó ṣe bára gbowó lọ́wọ́ ẹ̀ sí òní láìfù ni a bá ní kan kò yọ sùn náà wá ẹni táà ń tẹ̀ sọ yìí à ah, abẹnú gan-an báńdì ń gbà yẹn ni tó bá ti sọ abẹ́ gé mi so wọ́n bá ní ó yá kó gbé ìwo owó tó fi ń ṣíyàwó wa wá wọ́n bá calculate gbogbo owó yẹn ok next ta lọ báyìí nínú owó àwọn boys aláàjì bá yọ owó tèmi ó bá yọ gbogbo wọn yẹn bá yọ fún mi wọ́n tún wá promote mi hmm. sí ó wá di pé èmi professor hmm. Túndé Bàlíngà hmm. Ẹ̀gbọ́nkọ́lá Lágo Mọ̀rúfẹ́ Egbònyọlá àtàǹgbòho junior gbàtí ìgbà tí mo sọ yìí ẹni yẹn ti wá pòrun báǹdì òun náà ti pòrun báǹdì gbà yẹn wọ́n sì wá rí tiwa àwa bíi mẹ́rin márùn-ún yẹn so no àwa mẹ́rin tẹ̀ ní ẹ̀gbọ́n kọ́lá náà ti pò ẹ̀gbọ́n kọ́lá náà ti pò èmi pòfẹ́sọ̀ mọ̀rúfù emiọlá àti túnjẹ́ ìbànújà lẹ́yìn alájì là so rìtì ẹ pé dérójú náà wá dé lẹ́yìn so wá kàn sẹ́ta àwọn dérójú and àwọn súlé akànfẹ́ gbogbo wọn bẹ́ẹ̀ mm. náà tún mm. ṣó níbẹ̀ ṣe ṣètò yẹn lẹ̀ ń pé iye báyìí ni ẹmọ ẹgbẹ́ máa gbà iye báyìí lọ́gàá máa gbà ṣẹ́mi yẹn ṣètò yẹn ọ̀ sí ẹgbẹ́. irọ́ o mm. tí a bá ṣe eré Friday Saturday Sunday ńgbà míì bóyá tó bí Wednesday wọ́n lè nìka wá so iye tó bá ti yọ gbogbo expenses tán tó ní owó tán ti ọ̀gá ti yọ tiẹ̀ owó tó bá kó fún hmm. Oslo hmm. èèyàn máa ṣíà fún wa ní orí réètì tájọ wa so bá ṣe ń ṣe nìyẹn. Hmm ẹ ṣeun sọ̀rọ̀ ṣe pàtàkì ká tún mú yẹn náà ká ká dè mú bẹ́ẹ̀ náà ẹ ṣe mo dúpẹ́ mm. ẹ̀yin àti olóògbé Sunday Barrister ẹ jọ travel kúrò Nàìjíríà lọ lọ ṣeré ọdún wo nìyẹn àti pé báwo ni ìrírí yẹn ṣe rí ṣe ti kọ́kọ́ travel rí ń gbà yẹn àbí kó àkọ́kọ́ nìyẹn torí máa ń fẹ́ mọ òyìnbó máa ń pinlẹ̀ experience bó ṣe rí ń pé ìlú yìí náà ló wá dípò gbé yín kúrò tó di pé yín gbé yín lọ sí òkè òkè lọ ṣeré ẹ bá mi fún mi ní ìrírí yẹn bó ṣe rí. mi travel rí fúlàní mm. mi dé airport rí. Mm nineteen eighty náà ni the first travel me as hmm. America, hmm. so ìgbà tí Amẹ́ríkà lẹ kọ́kọ́ lọ straight bẹ́ẹ̀ ni Amẹ́ríkà ni hmm. láti Amẹ́ríkà a ní kanta nàtọ̀gá so kọ́lọ́ba tó fọ̀rùn kẹ́wọn so ìgbà tó di. Ah, bàbá yẹn lè bẹ kanta tẹsán yẹn ọ̀rẹ́ aládùúlé ti ẹni kanta ṣé kanta ọ̀rọ̀ owó àbí kanta èwo di àyèdè èdè àyèdè ẹ tó bówó dé àbí àbí. èrò òtí ọ̀rọ̀ olówó dé tiẹ̀ kọ́ èdè ayédè ni bọ̀ ẹ jẹ́ ká fi àrùn yẹn lẹ̀. kí wọ́n máa bọ tẹ́ ẹ̀ bá sọ fún mi o wọ́n máa bá yín fà yẹn tẹ́ tẹ́ tó bá tọ́ tẹ́ ẹ̀ bá fẹ́ mẹ́nu bà àwọn fáǹsì yẹn máa pè yín náà. ṣé mo hmm. nǹkan tó fà á ni pé torí tilẹ̀ tọ́lọ́hún hmm. ibi tí èmi lérò pé ó ti ń ṣẹlẹ̀ hmm. a lọ ní ọdún náà lọ́hùn aláàjì múyàwó ẹ̀ dání ìyẹn ọlábísí ní etí etí eighty six yẹn àjọ lọ ni. Mm àwa dé sí Atlanta Georgia ibi tí wọ́n pín wa káàkiri ọ̀dọ̀ àwọn fans so ibi tí aláàjì wà kò jìnnà sílé ibi tí wọ́n pè mí sí má sì lè jáde níjọ́ kan nírọ̀lẹ́ ìjọ́ kan yẹ ìyá sí ọ̀dọ̀ àwọn èèyàn mi aláàjì wà ń bẹ̀ aláàjì nílùú àbúrò wọn wọn wà ń bẹ̀ àti ìyàwó wọn lábísí yẹn yẹ ìyá síbẹ̀ pé kí n tiẹ̀ kí n tiẹ̀ bá wọn ṣe fàájì díẹ̀ kí n tó máa parakùn lọ sí ilé gọ́ọ̀sì ogun ti wọlé mo bá alhaji òsínlé mo bá ọlábísí ó ń jẹun lórí tébù and alhaji nínú ìjókòó wọn wo tv àwọn ah, ṣe kí wọn ah, báwọn alhaji nínú abisibisi ah, báwọn ni ọmọ máa yọjú sí wa lónìí mo kàn mo ń sọ̀rọ̀ àrùn mo kàn ní pé kí n kàn tiẹ̀ ṣe yẹ́lò sí yín o mo pa alhaji wà nínú alhaji ti jáde ọmọbìnrin yẹn bá dẹ̀ jẹun tó ló bá ní ìwọ wá palẹ̀ wá palẹ̀ àbúrò ìmọ̀ mo gbọ́ ó ṣe bí pé mi ò gbọ́ ó ah, tún sọ lẹ́lẹ́kejì ó sọ lẹ́lẹ́kẹta alájì nínú wa dáhùn pé gbèsì ah, wọ́kọ́lá alájà ń bá wí ni ah, mo ní alájì ò lè bá mi wí alájì alájà máa sọ pé ìwọ wá palẹ̀ àwo mọ́ ṣé yasboy ni mo wá síbí ni mo lead band yín wá bí. ẹ̀yin jẹ́ kó mọ̀ lọ́wọ́ ẹsẹ̀ ń lẹ́sẹ̀kẹsẹ̀ Ah, tí o bá ti jẹ́ tèmi mi nígbà tó bá gbé wá mi nígbà lọ́wọ́ ẹ̀ ó ní ah, mo ní èmi àtàlájì lóru eléré dẹ̀ ni wa mo alájì bóyá wọ̀dẹ̀ ló ń bá wí ó sì dìde nìyẹn bá jáde bá lọ sílé wa ìgbà tí mo délé mo sọ fún àwọn èèyàn ah, wọn ni wẹ kí wọn náà wá kiri. kò sí jókòó síbi tó fi ẹ sí. wọ́n bá jókòó síbi yẹn á ní kò mo ní tó bá tiẹ̀ pé kí n bá òun pé á ni mánà bó ṣe máa sọ so ibi tèmi àti ọ̀gá ti ní zeus nìyẹn ọ̀rọ̀ ẹ̀ wà nú ẹ̀ ó ti ń ṣèṣe ẹ̀ lórí stage tèmi náà lẹ̀ ti mọ̀ pé wo wo tó bá kò já sí mi ò fi sọ aṣáwálé tó di ninety seven eighty seven sorry normal normal wọ́n ti ń ṣe processing òun fún wa lára a wà ní simba ìjọ tá a fẹ́ lọ nígbà kò ti gbé báàgì ẹ̀ dé ló bá ó di kan bí aago márùn-ún rọ̀lẹ́ aláàjì bá bọ́lẹ̀ látòkè lọ́mọ àfọ̀rún kẹwọn aláàjì bá ní boys ní simba gbogbo ẹ̀yin tó ń bá pe orúkọ yín ẹ máa bọ́ sínú mọ́tò staff bọ́ọ̀sì yẹn máa gbé e lọ sí airport ìwọ́n tó bá gbórúkọ ẹ̀ ò lọ nìyẹn o ó dẹ̀ ti ọkàn mi balẹ̀ pé ah, ó jẹ́ èèyàn mẹ́ta ni yóò bá lọ. ó <laughs> jẹ́ méjì. Ah, ni ó lọ mo ní arákùnrin kan tó ń báàkì nígbà yẹn à ń pè ní àyẹ̀lẹ́kẹ̀ anísẹ́rẹ́ òun náà wà lamẹ́ríkà sùn kọ́lọ́n wà pẹ̀lú ẹni tó wà he's a very nice guy to me so alájì bá ń porúkọ ẹnì kíní ẹnì kejì ẹnì ah, bóyá pálí mi wà ní ìsàlẹ̀ pẹpẹ ní òun nígbà tí alájì máa porúkọ ló bá ní ẹni tí ẹ gbórúkọ yín yẹn lẹ́nu bọ́ùn travel gbémi dẹ̀ sí gbóyàn báyẹn ní ti ẹ̀jẹ̀ kó balẹ̀ báàgì mi dẹ̀ ní ó ní táyà hmm. ó já títì ni lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe lọ nìyẹn. bẹ́ẹ̀ ṣe lọ tírípù ọdún yẹn nìyẹn. bá a ṣe lọ àwa tá a lọ at least a tó bí mẹ́fà sí méje tàjọ lọ ní 1986 hmm, tó padà mú wa lọ Oslo èmi Fatai ọ̀rẹ́ mi kọ́lọ̀ bá fọ̀rún kẹ́ ẹ̀ kí wọ́n korúkọ ẹ̀ Rasaki ọmọ sán ní Antonio asapọ̀ bá ṣe báwo ṣe lọ nìyẹn àbádẹ́wà mi ti mọ́kàn pé mi ò ṣe báǹdì mọ́ wà lórí ọwọ́ mi bàtán wá dé àwọn ẹ̀kọ́ sọ pé kí n lọ náà kí n ṣe wá kó sẹ́yìn kí sáà kó lè mí inú báǹdì mo ní lọ báwo máa nǹkan alhaji kamal king ọmọgbọ́lá hàn ọlọ́run bá ń fọhùn kẹ́ wọn atọ́kọ̀jú sí ọlọ́run jẹ́ ọ̀dà ìfẹ́fẹ́sílẹ̀ ọlọ́run jẹ́ bàjẹ́ kúlọ̀ aláwọ̀ kan fáwọn náà bisimilayi rahman rahim kúlọ̀ aláwọ̀ adu alasọ́mọ́ alámiyẹlẹ́dẹ́ wàlámiyẹlẹ́dẹ́ wàlámiyẹlẹ́ àkókò àdó. ọmọgbọ́lá hàn king. máa yẹn á ó mà nífẹ̀ẹ́ mi o máa yẹn ló wá lọ audition wọn tó kọ́ test wọn jọ yẹn jọ yẹn bàbá adérójú sọ. ló bá máa náà wà ní ṣò yẹn wá bì lọ́rọ̀ wọn kí wọn bọ́ọ̀sì pé ah pàdé òun kọ́ bí ṣì ń kọ́ ah kí ṣe wọn bàbá àwọn travel kò bá ṣe travel kẹ̀ so kò bá kò tẹ̀lé travel ah, kò tẹ̀lé àwọn tó wọn mú lọ kò dé wá sọ́dọ̀ lọ́fíìsì máa torin ní ọ́fíìsì máa yẹn wà nígbà yẹn máa tún lọ bá very nice man so ló bá rán ẹnìkan sí mi pé kan ní kí n wá bá ní ọ́fíìsì sáwà jíṣẹ́ fún mi ní bá bá lọ ẹ̀mọ̀dọ́ ọ̀hún wá gbọ́ kí ló ṣẹlẹ̀ o báwọn travel bàbá mi travel kí ló dé o bẹ́ẹ̀ mi náà ṣe rí màá níyàn ọ̀dí kan tí mo lérò pọ́n fa lélẹ̀ lélẹ̀ lélẹ̀ bàbá mi kò yẹ kó rí bẹ́ẹ̀ kódà kí n má wọrí pé ọ̀rẹ́ òun ni làwọn bá wọn bá sọ̀rọ̀ pé irọ́ o ti fẹ́ kí n fọ́ mi báńdì yẹn lẹ̀ òun fẹ́ kí n pa máa ń sá lọ yanjú ọ̀rọ̀ yẹn mo fi padà sí bank bọ̀ kí n tó dé àti pàdé lójú sọ̀rọ̀ mi yẹn sìn so láti mo dẹ̀ dé wọn ò jẹ́ kí n play rárá kódà gan ìlú báyìí mi lè sọ kó. ẹ̀ngù stage. àánú ma hmm. mo wá ní ní ọkàn yìí pé léètì tí mo wà yẹn o tí o bá ti kú àwọn tá a jọ ń gbowó mm. àwọn tá àwọn mẹ́rin tí wọn lájọ ń gbowó mm, mm, èmi pòfẹ́sọ̀ tó débà ní gàmọ rúfo Ìgbìnọlá tí ò bá ti kú ní rétí yẹn má sì ní sùúrù lọ́jọ́ bá tán yọ mí kú ní rétí yẹn mi ní wá mọ́ wọn lè yọ mí mo ń gbowó mi steady steady gbà mí máa lọ sọ sínú mọ́tò gbà tó wá yá wọ́n ní tí rọ́bà lọ lógún ọdún ìjọkànlódún máa ń bá a dérójú onílù ni. I have respect for him. Hmm. sọ̀rọ̀ mi yìí sìn hmm. pátá tó ní kálukú wa fi ń play ọ̀tọ̀ọ̀tọ̀ hmm. èmi dẹ̀ rí mi ò mọ̀ lù náà much sọ̀rọ̀ mi yìí sìn but mo ní wisdom mo máa ń lo IQ mo ti study ọ̀gá yẹn ọ̀gá wa yẹn kọ́lọ̀ máa fọ̀rọ̀ kẹwọn mo mọ̀ nǹkan tó ń fẹ́ torí ọ̀gá wa jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé ó believe pé àwọn fans tó ń gba tòun ohun ẹnu àtòun tóun kọ. Mm torí ẹ̀ náà fi gbapò kì í ṣe ìlùtẹ́lù fún aláàjì ò jísòro gbogbo yẹn sọ́ọ̀mù yẹn sì lórí stage tó bá ń play tó bá ń play nǹkan tó ń disturb ẹ̀ láti máa kọ àwọn orin ojú dúdú ló máa fi wù ẹ́ tèmi dẹ̀ ti understand bí ẹ̀ tó jẹ́ mi ń kọjá yìí mi mo mọ nǹkan tí jẹ́ pé màá máa play fún un tọkàn ẹ̀ máa tó máa rely lé lórí tó máa máa kọrin yẹn tó máa flow so yẹn lèmi ní so gbà tó yá wà ní band àjọ ń lọ show ní play akànjókòó gbà tó yá jọ kan alọ́sọ kan ó tẹ́tí lọ́sọ sínú mọ́tò lára àwọn packers wà náà bá jí mi pẹ́pẹ́ alájí pé yín alájí pé yín sí ah, yóò ṣẹlẹ̀ sáré jí lójú ọwọ́ jù mí yóò dé ẹwọ ẹfí mílẹ̀ jẹ pẹ̀lú tèmi ah, má sáà lọ bẹ́ẹ̀ ẹ̀ sọ́run lọ́wọ́ sùn dídí lọ́gbàlú lọ́wọ́ dé lójú that's the first time ah èmi tí mo ti play láti jọ yìí kí mo fẹ́ lù ah mo wà confused mo ṣẹ̀ jí lójú oorun ah wà break àwọn rídìmù kọ́kọ́ wá sí mi lọ́pọ̀lọpọ̀ àwọn play rídìmù yẹn àwọn play rídìmù yẹn mo rí pé ọ̀gá wa ò stop kò ní omi lé gbọ́rọ̀ ẹ̀fà tó máa ń ṣe sáwọn rárá ń plé rídìmù yẹn lọ. azimage ah, ẹsẹ̀ ń já wa sọ̀rọ̀ kan tó tẹ̀lé eh, bá stage yẹn. mo ń plé rídìmù yẹn lọ títí títí títí títí ó ń ṣe báyìí pé bẹ́ẹ̀ ló ń wo àwọn àwọn tiẹ̀ tí ó jẹ́ pé wọ́n bá di December nǹkan tán lọ máa ń parí iṣẹ́ lókè ó ń wò wọ́n lẹ́yìn pé ṣe ń gbọ́ láti ìgbà yẹn wọ́n á sọ fún mi pé kí má máa sùn sínú mọ́tò mọ́ wọn kí má jókòó sórí stage hmm. so àjọ wá play ni. Hmm ni wọ́n lọ sùn mọ́tò máa jókòó sórí stage ńbẹ̀ hmm. tó bá yá tún kí n gbàlù lọ́wọ́ hmm. Dúrójú hmm. máa tún gbàlù lọ́wọ́ ẹ̀. so ṣé ká sọ pé ẹ̀ ń ṣe ẹ̀ ń pín ṣe ẹ̀ ń pín gbà yín ní abáyé kò tí ì dé bẹ́ẹ̀ mú so máa tún gbàlù lọ́wọ́ ẹ̀ máa tún lù ó wá yá ó wá ní ó wá pè wá ń jọ pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé. tá a bá ní play mẹ́ta tèmi bá tèmi bá play friday dídójú á play saturday tó bá di sunday èmà tó play tó di ọ̀sẹ̀ tó ń bọ̀ dídójú á tún start so mo ṣáà maintain àwọn kìíní yẹn. gbogbo àwọn òfin kankan tó ń lélẹ̀ tó ń lélẹ̀ gbòdì ọkùnrin wa ni pé àwa lọ sí london nineteen eighty nine london nineteen ọ̀padà ọ̀padà mú ẹ̀padà bá wọn lọ. Ah, <laughs> ọ̀rọ̀ ti tàn so àwa lọ London ní eighty nine bàtà wá dé London àwa wà ní kọ́nsẹ́ẹ̀tì Mike méjì bí ká jọ máa play papọ̀ a ṣe kíní bíi demo kíní kan ní London so èmi àti dérújú jọ play papọ̀ nù kíní yẹn so ó di gábéèjì náà lánàá ìdíwọ́ kan tí wọ́n tó gbé jáde orin ìwọ̀n lakọnu kìíní yẹn bí life báyìí ni o so àṣẹ ní London so àjọ plane bẹ̀rẹ̀ so wọ́n á ní kan sẹ́ẹ̀tì máìkì méjì fún wa àwa jọ wọ́n play papọ̀ bọ̀ mo èmi mo ń break sọ̀rọ̀ mi. a lè sọ pé èèyàn kan ń bà kàrà wọn yẹn ṣé. àjọ no hmm. tí n bá play kankan hmm. wá jẹ́ nǹkan tó jọ mọ́ rí gym a support mi tó náà bá play kan tó bá jẹ́ rhythm èmi náà máa support yẹ but tó bá di pé a break èmi á break so so mic mi wà báyìí tí wà báyìí so a wá lọ ṣeré kan ní ìsọlọ grammar school fáwọn agbábíàkà ẹ̀kọ́ ìgbàgbé níjọ́ náà lọ́rùn ọ̀rọ̀ burúkú òun tẹ̀rín mi hmm. ndó sí èèyàn mi níjọ́ ẹ̀ ni pé ó tànkárà débi pé òun gan òun náà mọ̀ pé òun hmm. so kálájí rẹ̀ ń complain hmm. nípa ẹ̀ pé ah kí ló ṣe ẹ́ hmm. kí ló ń play gbálò lórí òjò wájà èmi dẹ̀ ti rí bẹ́ẹ̀ yẹn mo ti gbé máìkì tèmi mo ti gbé sọ́tọ̀ báyìí so asan play lọ àtó dáa nìkan ó ṣe di onígídígbò dé nìyẹn lórí stage lórí stage so tán sáà so àṣà àṣíríjọ yẹn ṣá so dẹ̀ lẹ́yìn ìgbà yẹn náà ìgbà tó wá di pé àtijọ́ wá ń play lórí stage so record kan tí mo ṣe after ìgbà tí dé lójú dé àjọṣe eh, bèbí mi jẹ́ kájọ jo tàìjọ sí jẹ́ àjọlù papọ̀ nú ẹ̀ ní bèbí mi jẹ́ kájọ múra ká lọ sọ̀rọ̀ kọ́ ọjọ́ o àṣà kan bẹ ní ìlọrin extravaganza ni extravaganza àjọ olùdúró ẹ̀ papọ̀ so àjọṣe rẹ́kọ̀dù yẹn ni after uh, extravaganza. ẹ síbẹ̀ ní at forty yẹn náà ṣe lulu lat forty ẹ wà ń band ẹ mo wà ń band mi tí àbí tí màá mi lù so tí ìlú ń gbà yẹn mo jẹ́ kí n fọwọ́ kàn lù gbogbo gbà yẹn so dérójú máa ń play hmm. so ìgbà tí a ti wá jọ ṣe rẹ́kọ̀dà àti extravaganza yẹn ká tí a ń play dáadáa lórí stage. Mm rẹ́kọ̀dù la tó ṣe lẹ́yìn ìgbà yẹn náà apá mi lè rántí náà bọ̀ mú wọn last rẹ́kọ̀dù mi hmm. lẹ́yìn alájì ni Fuji Waves. Hmm, ní Fuji Waves. Mm-hmm. rẹ́kọ̀dù yẹn gan mi fẹ́ lọ sí studio mi. ìyẹn bá lè fún wa nílùú kájọ. so mi fẹ́ lọ sí studio ọjọ́ yẹn hmm. kí ni kọ́kàn sọ pé ah bọ́bọ́ yìí lọ ló ń fẹ́ mọ̀ sí mi kú ní ṣe kankan bẹ́ẹ̀ kí n bá kàn lọ lásán mo gbogbo mo ṣe lọ nìyẹn mo rẹ̀ sí débẹ̀ ní aláàjì bá ní pé òun ti ní lọ wá mi wá pé wọ́n ní mi ò tí dé pé dérójú máa lu ojú kan nínú máa ojú kejì so òun ló play ní tó bá jẹ́ tèrè alẹ́kọrin ó jẹ́ tó dérójú ló play ní bẹ́ẹ̀. ẹ̀ẹ́kọrin ní tó ti ń kìyà ìyá mi lọ̀rọ̀ àgbà tí yóò bá ṣe ẹ̀mí mo lù ní gẹ̀rẹ́gẹ́ gẹ̀rẹ́gẹ́ gẹ́gẹ́gẹ́ mo lù lójú kejì yẹn that's the last record. Mm mo fi decide pé. ajibes a ti ń bọ̀rọ̀ yìí ló ti ṣe díẹ̀ a tẹ̀ ti gbàgbé mi kẹ́tẹ̀ kẹ́tẹ̀ gbọ́wọ́ kẹ́tẹ̀ lùkọ́ fún wa ọ̀rọ̀ là ń mú lọ ẹ bá mi gbé nǹkan kan kọ́ ọ̀rọ̀ alẹ́ tẹ̀ mọ́ gbé kinní yìí ó tẹ̀ wá ọ̀rọ̀ ẹ̀ ti pọ̀ jù kò jẹ́ ká tẹ̀ ìrọ́jú pẹ̀lú ẹnu kọ́kọ́ fún àwọn olólùfẹ́ yín káàkiri ẹ̀ tọ́wọ́ yín báyìí ẹ ṣe mo dúpẹ́. bàbá o ẹ má bínú ó ti ń lọ díẹ̀ díẹ̀ kẹfẹ lágùn bàbá ẹ bàbá láti lù kọkọ fún wa ẹni kí wàá ṣe ìmúná àti ẹ̀ráyè kankan rántí lù kò ní bàjẹ́ ní pẹ́lú ájì Bashiru Àjàní nìyẹn ọ̀rọ̀ pọ̀ ẹ àmọ́ à ń mú díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ gẹ́bẹ́yà kìíní bàbá ẹ jẹ́ ká fò síwájú díẹ̀ gbogbo kìíní ìwádà ń gbóǹdù lóòótọ́ èdè ya èdè gbọ́dọ̀ má wáyé nǹkan ọ̀kan mọ́ra wọn ẹ wá fi olóògbé Síkàyìndé Barrister lẹ̀ nǹkan kan náà ló tún ń fa náà ṣó ti wá sún yín pátápátá ń gbà yín lẹ́ fi wò pé wò mi ò dúró mọ́ ibi torí àwọn ọ̀rọ̀ yìí ṣe pàtàkì ní ti ààrẹ yìí bẹ́ẹ̀ ń tẹ̀fẹ́ bá sọ́dílẹ̀ tó bá ìgbà ọ̀lẹ́ wà òpó ti sún yín àti pé kí nìdí lẹ́ fi wò pé wò mi ò sí mọ́ jẹ́ máa lọ. ẹ ṣe rí kọ́lọ́ lónìí kọ́lọ́ ṣàánú wa hmm. nígbà ẹ̀ báǹtì ó le hmm. ẹgbẹ̀rún sọ̀kan tó kù. Hmm Hmm. ṣé àwọn ẹni tó bá dẹ̀ ti ní foresight hmm. tó wá ń ṣèrò wípé ah inú ayé mi mo sì fẹ́ jẹ́ mo sì lè ṣe nǹkan báyìí mo sì lè ṣe nǹkan báyìí mo sì lè tún lọ bò mí kí n lọ kó bára mi ṣe mọ a máa ṣèrò rí bẹ́ẹ̀ tí èèyàn bá ti rò ó pin síbi kan náà pé ọ̀nà wo mo tún fẹ́ lọ kò sọ́nà mọ́ ìyẹn làwa rò ń gbà yẹn. àjìbá ṣé mo lè wọlé mẹ́wọ̀n rẹ̀ tẹ̀ ń sọ ó dà mí pé mò ń bá ẹ̀gbọ́n mi Rasaki Arádòkun mò ń bẹ́ ṣe ń sọ yẹn hmm. ẹni téèyàn bá fẹ́ ròpin kọ̀ọ̀kan á jẹ́ wípé yín náà ń sọ pé téèyàn bá pẹ́ jù lẹ́yìn eléré téèyàn ò ní plans kọ̀ọ̀kan ó lè má jọra wọn pẹ̀lú nǹkan tí. ẹ because nígbà yẹn hmm. àwọn èèyàn ń wò wá wípé ah ẹlòmíì kan lè fẹ́ lè sọ pé mi lọ ní àníwá káàdì ẹ̀mí nǹkan kan sọ̀rọ̀ mi yẹn sọ orúkọ la ní. Hmm. tọ́lọ́ rẹ̀ yín káàkiri hmm, pẹ̀lú lówó pẹ̀lú gbogbo orúkọ la ní àlọ́ ah, Amẹ́ríkà lónìí lọ London lọ́nà lọ gbogbo ẹ̀ hmm. so ojú tán fi ń wò wá ń gbẹ ẹ̀ sí háyáyí kíní ni bọ̀ tó dẹ̀ jẹ́ pé wẹ̀ duwana duwana bí náà ni gbogbo ẹ̀ náà pàdé alhamdulilayi àtúkọ́ lọ́wọ́ Ọlọ́run sọ̀rọ̀ mi yẹn sìn ẹ̀ mi kàn wá wò pé ah ní táìmù yẹn nǹkan lè débi pé mi ì dẹ̀ fẹ́ ṣe anything torí mo mọ́ra mi hmm. kọ́lọ́mbà fọ̀run kí aláàjì hmm. tá a bá wà nílé ẹ̀ hmm. tá bá ń ṣe meeting tó máa ń bá wa sọ̀rọ̀ ìjọ tí n bá ní question láti béèrè àná máa bẹ̀rẹ̀ meeting àná máa parí ẹ̀ a kàn máa wò náà ni I'm the only one tó máa ń béèrè question lọ́wọ́ so bó bá dẹ̀ sí nínú tèmi lè máa sọ. So, tòótọ́ náà máa dé àwọn understand pé wẹ́ òun nìkan náà ló máa sọ̀rọ̀ ní gbogbo yín gbogbo ẹ̀yin tó kù hmm. ẹ lọ́ máa tójú ọ̀nfà àwọn fáǹsì wọn ẹ máa ṣe wá ẹ máa ṣe ẹ̀yìn hmm. màá sọ tinú tèmi ń bẹ̀ hmm. ìwẹ̀ àìrí bẹ̀ kàkú síbẹ̀ tó ń gbà yẹn. ọmọ wa ti rí pé kinní yẹn ó ti fẹ́ di nǹkan míì so mo wò pé wo mo kú sọsọsọsọ náà. bọ̀tẹ́ bá sọ pé nǹkan lè ń gbà yẹn ṣé àìrèrè gbà ni àbí wọn ò fún yín lówó àbí <laughs> ojoojúmọ́ ni ṣẹ̀kẹ̀ ń ròde àbí kí ló máa ń pa òwe yẹn àríré gbà àríré gbà. kòkò bá nǹkan gidi kọ̀ọ̀kan dé sọ́wọ́ yín ni kòkò owó dé. pé at the end of day n tí ìyá gbọ́ ni pé àwọn engineer ní súnmẹ́ǹtì ti bàjẹ́ hmm. àwọn dẹ́rẹ́bà ní mọ́tò ti bàjẹ́ hmm. olóko gbogbo wa lọ hmm. gbẹ́rù lókè jùlọ wájà èèwọ̀n tá à ń gbà láwọn gbà ah, níbi tá à ń ṣiṣẹ́ irin tá à ń jẹjẹ rírí hmm. èmi ti wá wà fed up sẹ̀mọ̀ hmm. pé kílẹ̀ ti súnkàn gírí hmm. sọ mo ti wò wípé tí n bá ṣiṣẹ́ rárá kí kú mọ̀ pé mi ò ṣiṣẹ́ kankan dáhùn. nǹkan tí mò ń ṣe tí mi ò rí nǹkan kan fún sápò mi jáde. ìyẹn ló mú èmi gbà yẹn tí mo fi ṣèrò rí ìjọ́ tí mo dẹ̀ máa decide show náà là ń lọ a lọ play ní island lẹ́kọ̀ọ́ ní city hall ìgbà tí wọ́n gba àdúgbò mi tí mo gbé fàdé ńgbà yẹn kí mọ́tò wọn park wọ́n sọ fún wọn pé mo rán yín sí ọ̀gá wa èmi o Bàṣírù ọmọ Adélékè láti òní lọ ìṣe báǹdì mọ́ wọn ó tó gẹ́ alùbátà ìdánù ìṣe bọ́ọ̀lù ẹ̀rọ mọ́tò yẹn láti nẹ́tì sọ̀rọ̀ rárá ó sì di pé kúrò ń báǹdì nìyẹn kúrò ń báǹdì nìyẹn nígbà tó di pé ó so yín débi. ìgbà tí ó yá èmi àti ìkejì mi náà tájọ wà nù báǹdì lójú ọ̀rẹ́ mi Fatai kọlọ máa fọrùn kẹ hmm. kọlọ máa fọrùn kẹ wá tó kọjú sọlọ ju rẹ tó filẹ mọjú ó bàjẹ́ kọlọ máa tọ́jú wa ọmọ ẹ hmm. tó fi dáadáa tó filẹ ọlọmọ bàwọ ẹ jẹ òun hmm. ni pé ìyẹn náà bá decide pé wo òun náà ṣe mọ́ few months later àwa lọ yọjú sí aláàjì. Hmm. ẹ lọ padà rí. bẹ́ẹ̀ ni wọ́n ti wá kó lọ sọ ọjọ́ eh, ọkọta ọkọta la lọ bá wọn gbà yẹn. àbá ọmọ yín náà la yìí jẹ́ o hmm. so ẹ má bínú sí wa hmm. a kàn pé àfẹ́ ká ṣẹra wa tó nígbà tá dínú èmi ni mo sọ̀rọ̀ so ìyẹn òun òun náà ń sọ̀rọ̀ kò lọ́rọ̀ kan tó fẹ́ sọ níwájú aláàjì. Mm gbàtẹ́ tá a dínú báǹdì ẹ̀fìfẹ́ hàn wá hmm. so adé wa wò pé if situation ti ń lọ yìí àfẹ́ hmm. ká jà hmm. so pẹ̀lú tá a bá kọ̀ntínú pẹ̀lú yín àná àjà bíi pé àwọn àǹfààní kan wà tó jẹ́ pé a lè jẹ lọ́jọ́ iwájú lọ́dọ̀ yín a lè má rí irú àǹfààní bẹ́ẹ̀ jẹ sá gbọ́ràn yẹn kalẹ̀ la fi wò pé kákú dúró ẹ má bínú àbá wọn ṣe bẹ́ẹ̀ àbá ti kọ́kọ́ wá bá ń báyìí ìgbàlódé gbèjọ ah, ẹ má bínú àpò ọmọ kékeré ni wá ọ̀fọ̀wọ́ ẹ̀yìn báwo wá ní adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ṣé ṣé àṣẹ àṣẹ àgbàṣà àṣàmáṣe náà ni ẹ wo ẹ jẹ́ ká ẹ jẹ́ kó wà bẹ́ẹ̀ so èmi dẹ̀ ti èmi pẹ̀lú yẹn ti sọ̀rọ̀ ká tó kúrò ní wá o àlèdè bẹ́ẹ̀ wọ́n fẹ́ máa èmi o ìwọ lè padà o padà o èmi o ìbá dúró lórí ọwọ́ mi ni o ló bá ló dáa sí wàhálà ẹyin pásítọ̀tì wa ni. ọ̀bẹ̀rẹ̀ àwọn á bèrè lọ́wọ́ isa ah ó wá ní ah ok bá lọ gbé pásítọ̀tì wa jáde bá fi lé wa lọ́wọ́ àti pò ní ọ̀dọ̀ wọn jọ ẹni ẹ̀ kárọ́sà wà ní ayé ẹ̀. ẹ̀yin wá tẹ̀síwájú. mo wá tẹ̀síwájú bí ọdún kejì tí mo láti kó lẹ́yìn wọn ọ̀rẹ́ mi kan wà kọ́nà bá wà pẹ̀lú ẹ̀ Suleiman Aláyàndé ó wà ní US by now so òun náà láìkí barista gan-an tí wọn bá ní show mo máa ń wá mo máa accommodate ẹ ní báńdì so àṣàjọ wà ẹ pé ọ̀rẹ́ ta tún máa ń wára wa tá a bá lọ show á mi náà máa lọ lé ẹ so ló wá ní à bó ṣe wá bá mi lé nìyẹn ló wá ní à bọ̀bọ̀ tó ń lìdì ní ọ̀dọ̀ àwọn ìyẹn Ramon ọ̀dọ̀ sínú Peter pé ọ̀gá àwọn ti lé wọn ti jà pé kí wá mo lè ṣiṣẹ́ yẹn náà kò sí wàhálà ó ṣáà ti mú mi lọ lọ. bàbá náà tó bá lòlò fún ní fújì òlè lórí ní jùjú mo ti gbọ́ yẹn dáadáa rí lẹ́nu òun nílùú náà. <laughs> bó ti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ náà hmm. music ti Shina Peter play gbà yẹn fújì kìnìún náà ló play hmm. so n bá bá lọ bàbá mi débẹ̀ bàbá introduce mi sí hmm. star báwo ni mo ti wà pẹ̀lú alájì àá ilé máa ṣiṣẹ́ yẹn hmm. bàṣà ti bẹ̀rẹ̀ nìyẹn the four show tí kò máa bá wọn lọ àlọ́ play fún ìgbínẹ̀dọ̀ hmm. níbi ni a pẹ̀lú bàbá kéda ìró kọ́nà bá fọ̀n kẹ́ bàbá hmm. bàbá sẹ́ẹ̀tì sí ọwọ́ sàlẹ̀ àṣẹ ìsanwó òkè ìgbínẹ̀dọ̀ bẹ́ẹ̀ ni láti four show tí kò máa bá star lọ àlẹ́sẹ̀rẹ̀ náà. àti Támbọ̀wálé á ṣe àná fún mi ah, mo káwọ́ ọwọ́ mi ní sí mi mo lè lé ìran bá nìyẹn ọlọ́run máa ṣe wọn àṣẹ ó gbé pẹ́ẹ́lì ẹ́ bẹ́ta bẹ́ta wéwèwè ah, ni ọ̀rẹ́ mi yẹn bá tún sọ mi pé ah, àfṣà náà tún fún ẹ̀wọ̀n tí mi máa fún ní fúṣíà o afsia ọlọ́mà ṣe wọn o wọ́n sá ti bẹ̀rẹ̀ ni ẹ̀ nígbà àdìjọ́ àti lọ bí sóbi mẹ́fà ni mẹ́rin tó lọ sọ fún star kọ́ lọ́ba wa pẹ̀lú wọn star bá pè mí pé bẹ́sì wá nígbà afsia náà fún yín ah, ní bí wọ́n ṣe sọ́nà nìyẹn sá ló bá pe arákùnrin kan wà tó jẹ́ chairman wa bí ọdún ọlásùn òye ọ̀nà wà lamẹ́ríkà sí kọ́ lọ́ba pẹ̀lú ẹ̀ ló bá pè mí pé gbọ́ ó ṣe máa fún wọn ní èmi àti bọ́ọ̀ ẹ̀kan náà jọ gbà hmm. at the same time Fẹ́mi là ń pè hmm. òun play bass guitar hmm. òun náà wà lamẹ́ríkà sí ó ṣe máa fáwọn gáàsì ní afsia ah bọ́dọ̀ ti ń ṣe irú ẹ̀ ṣé wọn ṣiṣẹ́ ni fúṣìà ìyẹn bá ní pé kán lọ gbé gbogbo òwe owó wa wá kó bá yọ gbogbo owó láti jọ tí ìyá ti bẹ̀rẹ̀ eré àwọn owó tó kù gbàtà lọ ọkọ̀ọ̀kan yọ owó yẹn fún òun Fẹ́mi yẹn àgbà yẹn á pò àṣà wa gba fúṣìà ọ̀rọ̀ sí náà dẹ̀rẹ̀ òun sì rèétì ikú ọ̀ṣà ni ọba àmọ́dù sánà iye kan náà lèyẹn tó máa gbà sọ ọkọ̀ rẹ̀ mú kò sínú nú báńdì lọ́sàtì di pé wà pẹ̀lú star nìyẹn ṣe mọ̀ ní pé ẹ̀wọ̀n ọ̀rọ̀ tẹ̀ ń fọ ó ṣe pàtàkì mo mo fẹ́ràn bẹ́ẹ̀ ṣe ń yànnà náà tó jẹ́ fún wa tó ní kálukú náà dẹ̀ ń gbọ́ torí ṣe pàtàkì ká mọ̀ èyí tó ń jẹ́ òótọ́ ọ̀rọ̀ náà mo dúpẹ́ lọ́wọ́ yín ṣínà bàtà náà lẹ́wọ́ àtẹ̀lé travel tó di pé ẹjọ lọ bóyá ẹjọ lọ Amẹ́ríkà àbí nǹkan tó di pé bóyá ìwà wò pé ẹ ń tẹ wá wálé tẹtẹ tẹtẹ pa síbẹ̀ báwo nìyẹn ti jẹ ní ṣókè bá mi sọ ṣé bó ṣe rí nìyẹn. ìgbà tí mo wà pẹ̀lú wọn bí ọdún kan kó tó two years àti ń gbọ́ wùrùwùrù pé a fẹ́ travel lọ sí abroad ah, abroad ee eh, ṣe mi jẹ́ fọkàn sí pé èmi tí mo jẹ dé eh, máa tẹ̀lé wọn bọ́ mo tún wá tún wò yí pé mo bá sẹ́yìn dé lẹ́bù kan ah ta ló máa lọ ṣiṣẹ́ yìí ah iṣẹ́ yìí ta ló máa lọ ṣe àlì tó ń lu drum fún wa ọlọ́run wa pẹ̀lú ẹ̀ lamẹ́ríkà iṣẹ́ ni àjọ ń pò ń gbà yẹn gan ah ló pé wẹ́ káwọn nǹkan tọ́lọ́run fẹ́ ṣe asáǹsíṣẹ́ yẹn ó ti di pé à ń expect àwọn pépà kan láti ọ̀dọ̀ promoter ní láti US a wá lọ ṣeré fún tẹ́jú oṣó ìyá ọba tẹ́jú oṣó yẹn ó ṣe eighty years ní Yaba àti sínú lọ́jọ́ náà lọ́jọ́ náà lọ́hùn bẹ́ẹ̀dì láti fún yá yẹn ah, eré jọ yẹn èmi gan bíra mi lérè pé ìlú tí mo lù jẹ́ ìbò mo ti rí inspiration yẹn wá inspiration yẹn wá kò dẹ̀ sí nǹkan tó jẹ́ wá òjú yìí pé competition ti ń wà ní band mo ní èèyàn mi kan ọ̀dọ̀ ẹni mo ti máa lọ rẹ́ǹtì ìlú nígbà tó dẹ́yìn sínú peter mi nílùú tèmi máa rẹ́ǹtì ìlú ni olùkọ́ lù mẹ́sàn-án lù mẹ́jọ torí gbòógìrìgbò ni eré wa ìlú yasiri ni so wọ́n dẹ̀ fún ló gbogbo ìlú tó bá yà tó rent ìyẹn dẹ̀ close kò sọ pé fẹ́ join wa ẹnì kọ́kàn gbé sí létí pé lágbájá náà ti ń bọ̀ ló bá ń di o lọ rí lágbájá ń lé o lọ rí tàmọ̀dó ń lé o ẹ̀yìn inú ló ń fún àyè fún kó bọ̀ kámẹ́sà máa fọ̀rọ̀ kù bí wọ́n sì di pé ó wọlé nígbà tó fẹ́ wọlé bàtà ló gbé wọlé máa gbé bàtà dé ọ̀nà bàbá àṣìṣò sí wàhálà èsì torí ẹ̀ kí má gbàdúrà lọ́wọ́ ẹ̀ mọ́ òun gbàdúrà lọ́wọ́ ẹ̀ nígbà tó yá ọ bá lọ mú ọmọ oníbàtà wá wádìí ọkàn náà bá sẹ́ẹ̀tì máìkì gọ́gọ́ fún náà mò ń wòran ṣáà wà láyé tí mo wà àjọ ń ṣe àjọ ń pamọ́ra wọn eré tẹ́jú oṣù tí mo sọ yìí ìyá yẹn bẹ́ẹ̀dì yẹn à ń ṣe ní yẹn lọ́wọ́ ó ti ń tó gẹ́gẹ́ pé a fẹ́ travel a ń ṣe ní yẹn lọ́wọ́ báyìí stakan ni pé gbèsì gbèlù fún gbèlídìn kìíní yẹn fún láńgbájá ẹni tó ń lu yálù wa tó ń lu yálù láwa ẹ ọmọ ẹdẹ Fẹ́mi hmm. ọ̀nà wà lamẹ́ríkà ń kọ́ lọ́nba wà pẹ̀lú ẹ̀ wọ́n bá ní kí kí yẹn gba bákìn hmm. kí mi lọ sórí ìyálù hmm. ah. gbàtí ṣe pé nǹkan tí mi lè play ṣàgbà ìyálù mo ń play ẹ̀ normal normal so àṣírí ẹ̀ bíi fifteen minutes sábà ní pé kólúkà kò padà sí ayé ẹ̀ padà ibẹ̀ ni mo ti wá ibẹ̀ ni wọ́n ti gún mi lábẹ́rẹ́ pé nǹkan mọ̀ kan mọ̀ fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ mo ti mọ nǹkan ṣe gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ ọlọ́run fún mi ní láìka ẹ̀ mo máa ń stọ́dí èèyàn tó bá jẹ́ni tí mo fẹ́ báṣepọ̀ ni mm. kò sẹ́dá tí mi lè báṣepọ̀ láyé bọ̀ tí mo bá ti stọ́dí ẹ̀ mm. tó bá pàfún mi máa pàfún torí pé mo fẹ́ bẹ́ẹ̀ ṣe. Mm so tí n bá fẹ́ bẹ́ẹ̀ ṣe ìní láti study ẹ̀ fún anything mo ti study ẹ̀yìn ọ̀gá tí à ń bá ṣe eré mo ti mọ tó fẹ́ ìwọ̀n tí mo máa ń fún tí tó ní kí n gbàlùpàdà báyìí mo ṣe ṣí náà nìyẹn mo ṣẹ́jú sí àṣeré yẹn eré ẹ̀dùn kódà gan-an bọ́ pé ah n tó lù lálẹ́ lágbára ibẹ̀ ló ti sọ fún mi pé ìwọ nìkan ló ti sọ̀nù tó máa lọ Amẹ́ríkà èyí tó sùn ọ̀nà yín tó wà lamẹ́ríkà nílé à ń ṣe ọ̀rọ̀ amẹ́ríkà lọ́wọ́ wọ́n ṣe pè mítìnì ẹ̀ pé ká wá àbálọ́lé ọ̀gá wọ́n bá ní ṣàǹkọ́ amẹ́ríkà la fẹ́ travel lọ pé àwọn kan wá láti ìtàló pé ká sáré bá wọn ṣe oṣù méjì ah! oṣù méjì kẹ ẹ lọ bẹ̀rẹ̀ sí sọ bẹ́ẹ̀ God so good pálò nídà aláàmú o ní bá ṣe wà yìí ìwọ́n tó bá ti gbórúkọ ẹ̀ hmm. ò ní bá ọlọ́màwulẹ̀ dààmú hmm. wá hmm. kọ́ má di pé àjẹ́dọ̀ bí wọ́n máa ṣe wàhálà kí kọ̀kọ́ ẹ̀ wá sàkúrúkọ wa ó ṣe kúrúkọ mi mọ́lú nìyẹn bẹ́ẹ̀sì sọ ní passport ah ní passport ó ṣe kúrúkọ mi mọ́lú nìyẹn nígbà tó ti rí passport tó ti kún ah wọ́n ní àtúnyẹ̀dá báyìí wọ́n sá sí lọ sí ìtàlónìyẹn ìtàló yẹn la wá wà mọ́níjà wa Quadri ọlọ́ọ̀bá mi rí wà pẹ̀lú ẹ̀ ibi tó wọ̀ náà wà lamẹ́ríkà so ìyẹn á ní pé pépà táwọn retí ní nàìjíríà kí promoter amẹ́ríkà sẹ́ǹsì wọ́n ti dé o wọ́n á ní kán sẹ́ǹdì ẹ̀ sí ìtàló so a process fisa wa ní Italy ń bẹ̀ àwọn kan ti sọ pé ah, báwo ló ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ pé tá a bá dé embassy ní Italy wọ́n lè dá wa padà pé ṣe bí amẹ́ríkà ní bá ti náà wà nàìjíríà kálọ̀ lu wa kálọ̀ ṣe kí ní ká mọ̀ wọ́rì làbá sáà làbá wà ní làbá wà ní ìpìlú bẹ́ẹ̀ àwọn bọ́ọ̀sì lọ sínú àwẹ̀ fún ọjọ́ mẹ́ta àbá lọ sí Milan Milan ní Torino níbi tá a ní hmm. Italy táwọn promoter wa wà pọ̀ wọ́n gbọ́ travel káàkiri Rimini Padova gbogbo ẹ̀ hmm. Montreal gbogbo ẹ̀ gbàdí pàṣẹ lọ káàkiri yẹn so mìíràn yẹn ṣàlà láti lọ àtẹ̀m fíìsà ibi tí ọlọ́run ti ṣe àṣeṣe pé iṣẹ́ gbàtà fẹ́ lọ uniform làwọn abọ́ọ̀sì wọ̀ gbàtà dénú ẹ́mbáṣì tá a jókòó sẹ̀mọ̀kọ́ ẹ́mbáṣì tí wọ́n ń crowd bíi ti ọ̀dọ́ tí wàá gbà yìí so akọ̀hún tọkàn ló wá ní uniform rẹpẹtẹ kọ́ńsìlì ah, wọn gangan gangan ó kàn rìn gbàbí tá a wà ní ló bá ní à ṣé èdè ìbò ló ṣàǹbá fi bá sọ̀rọ̀ pé à what you guys doing here hmm. ọ̀gá ọ̀gá mi dẹ̀ rèé hmm. àbá ó ń gbá maista ohun <laughs> gbogbo ní òní ó wà bold I love him maista ó wà bold kò síwájú ẹni tí ò ti lè dúró ó sì gbẹ́rọ sọ pé we are musician to go and perform in the US. àwa eh really can you can you play music a little music for me you can what kind of music you play so bí stars ṣe adẹ gbàtẹ́mi dẹ̀ lọ mi gbẹ́lú dání hmm. bí stars ṣe kọrin kọrin mo kàn dìde mo kàn bẹ̀rẹ̀ sí nínú ah, ní ìgbà yẹn bá ń jó ló bá ní where's your passport hmm, kọ́jú bá gbé no brown paper bá gbé passport lé kọ́sílẹ̀ wọn lọ́wọ́ ó ní you guys come back on next Wednesday come and collect your visa. bó ṣe dòwó nìyẹn wọ́n sì lùpàlùwà nìyẹn àbá lùpàlùwà tó ló bá di kí àwa tó yẹ pé plan wa ni pé hmm. Italy to Nigeria Nigeria to US ní ló bá kó tickets ah tàtẹ̀ ti gbọ́ pé ẹ́ àti lu visa èmi ti wo pé ibi màá gba pálí mi bí mo ti pé eh, ọ̀rẹ́ mi kan tí wọ́n sọ pé a lọ bá wọn lọ nàìjíríà máa ra tíkẹ́ẹ̀tì fún ẹ láti bí ni o wọ́n máa gba abẹ́yẹn bọ̀ wá sí kíní ni o kọ́sọ́ ọlọ́run ṣáà ọlọ́bù àṣírí àwọn èèyàn rán ní round owó físà pé àbí owó tíkẹ́ẹ̀tì pé níjọ́ tí àkọ́kọ́ ní Italy àmẹ́rin lápò hmm, owó tíkẹ́ẹ̀tì àwọn tó kù ti pè hmm àníṣòkan ní Colorado èmi star Gbénga àti ẹnìkan bá wa lọ àmẹ́rin so àmẹ́rin la lọ sí sóò yẹn fọ́ṣò takọ́ṣe wà lórí leading drum lórí gángan Gbénga lu drum tó ń gbèrin Gbénga star ó ń gbèrin ẹnìkan náà sáwàṣá wáṣà sí sí wúruwúru nìyẹn àwọn òyìnbó dẹ̀ la play fún club. Mm so wọ́n sáà bá wa gbà bẹ́ẹ̀ kò yé wọn hmm. so kó tó di pé àwọn tó kù wa wọ́n sọ wá bá hmm. wa hmm. bí ẹ ṣe jẹ́ nìyẹn mm-hmm. ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ ẹ̀yẹ́ ara lé ẹ ń gbádùn ẹ̀ bá ṣe ń mu mi ìwà mọ̀ bóyá ìfọ̀rọ̀wérọ̀ <laughs> a máa lè fi dópin léde torí ó àmọ́ ó ṣe pàtàkì eh, kí àárín bábá ṣe ń fún wa wọn fi kọ́mọ́ kan ń fún wa bó ṣe rí iná àti tí ọ̀pọ̀lọpọ̀ nǹkan dì mú ẹ bọ̀ wọ́n gbélé tẹ́lẹ̀ bá dórí afẹ́fẹ́ àṣẹ Ajibashu ẹ wá dé Amẹ́ríkà hmm. Hmm, iṣẹ́ ìlú náà ni ẹ lọ gbálù náà ẹ̀ẹ́dẹ̀ ń balọ̀ báwo ni ìbáṣepọ̀ yẹn ṣe jẹ́ pẹ̀lú Shina Peters nígbà tí ẹ dé Amẹ́ríkà tẹ̀yìn fi wá wò ó pé ẹ dúró sí Amẹ́ríkà tẹ̀yìn ò wá Nàìjà mọ́ ẹ bá mi sọ ṣùgbọ́n ni ìbáṣepọ̀ yẹn ṣe jẹ́ pàtàkì Amẹ́ríkà yẹn ẹ ṣe rí gbogbo ẹ̀ náà kọ́ la lè sọ tán torí ojú amóhùnmáwòrán la wà but ntí a máa sọ ojú pé kí ọlọ́run lódùmarè kọ́ ló ṣàánú wa dọ́là ọ̀gá mi ni gbogbo ẹ̀dá tó bá wà láyé kò sí ẹ̀dá kan tí kì í ṣe àṣìṣe a lè rìn orí mọ́mì mhm. a ní issues láti Italy a issues lórí láti Italy so ta ti ń bára wa fà kódà gan-an <laughs> ọlọ́run kan sọ pé a máa ni because àwọn kan ti wà lé lọ́rùn pé it doesn't matter pa gba visa àwọn máa cancel Amẹ́ríkà yẹn but wọ́n ti mọ̀ pé <laughs> tó bá kó wa la Amẹ́ríkà ń gbà yẹn ẹyẹ ló bá padà wá sílé látàdé dọ́hùn à ń ṣeré à ń ṣeré à ń ṣeré à ń ṣeré àti mo ti determine o lẹ́nu ìlú wa nàìjíríà o so already so nǹkan àwọn kankan tó wá tún ṣẹlẹ̀ tá a tún wá wò pé ah, ah. kàkà kíwé àgbọn rọ̀ pípele ló tún pele sí i wo ti ẹ̀dá báyìí bàtà wà lamẹ́ríkà à ń ṣe àwọn ṣòkan lamẹ́ríkà àtún travel Canada transvisa. Mm àti wọ Canada àlọ́ hmm. sàwọn shoes níbẹ̀ hmm. so bàtà ti lọ Canada lákọ̀ọ́kọ́ hmm. tí mo ti padà sí US tá a dé báyìí àwọn gáàsì wọn mẹ́ta kan ló kọ́kọ́ yà àwọn gáàsì yẹn àwọn náà ń ta non play keyboard jìtá bass jìtá àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà kọ́kọ́ kọ́ yà dànù náà ah. àwọn olówó kù ó ẹni náà sọ wo pé wo ibi tí mo bá yín dé báyìí hmm. ọlọ́run Olódùmarè a fi sọ ẹ̀sọ́ gbogbo yìí o bẹ́ẹ̀ náà ṣe gbé lẹ̀ nìyẹn bẹ́ẹ̀ náà dúró. iṣẹ́ ìlú náà dẹ̀ lẹ fèsì bó bá ṣe fi iṣẹ́ ìlú náà lẹ ń lù bẹ́ ṣe fi ẹgbẹ́ lẹ̀ ń gbà yẹn náà. yẹn mo gbà tí mo dé sí Washington la wà la dé sí so máa ń ọmọ Ondo ni ó ní church ìyẹn ló accommodate wa tó dẹ̀ ń ṣe normal normal ló ti di pé talent kìíní ó ní wá instrumentalist kìíní ni wá so èmi àti ọ̀rẹ́ mi Súlè yẹn lájọ dúró lẹ́ẹ̀kan náà so aṣáájọ máa ń wà ní àwa wà ní church à ń bá máa play títí títí títí èmi dẹ̀ ti ní determination pé tí n bá fẹ́ dúró l'Amẹ́ríkà ní York lèmi lọ so ibẹ̀ ní ìgboro kọ́kọ́ ibi tí àmì rẹ̀ tó mọ̀ ibi tí mo mọ̀ àwọn guys sí nìyẹn mm. so mo sáà wà ní Washington DC yẹn bíi three four months mm. ẹ̀gbọ́n mi kan tó a máa ń sọ̀rọ̀ bó ṣe ni pé kan bó ṣe kí máa bọ̀ ní New York ni mm. ìwọ ọ̀gbẹ́ni Sule èmi lọ New York o ah mo má mo ń lọ New York mo sì lọ sí New York ní tèmi yẹn so New York mo wá wà láti mo lè tún dé New York náà à ń wá ṣẹ́ẹ̀ṣì lẹ́gbẹ̀ẹ́ kan àlè tó ń lu ìlú bá ti ń torí ìzára wa so àwọn tó jẹ́ bí mùsísà ń bẹ̀ wọ́n ti mọ̀ mí so wọ́n á pè mí fún show màá lọ àtún ṣiṣẹ́ tibí náà dọ́là kààkùn náà à ń wá gbogbo ẹ̀pọ̀ mọ́ra wọn so bá ṣáà ṣe fi ń lífù nìyẹn so ẹ ṣé mo dúpẹ́ àmọ́ kò tán síbẹ̀ náà torí ràǹgbẹ́ tún padà pàdé síkàdé barista náà ní amẹ́ríkà náà nígbà tí ìrìn àjò yẹn ń tẹ̀síwájú náà ẹ̀yin lólùfẹ́ wa ẹ rí i pé a ti mú láti àárọ̀ náà àmọ́ a gbọ́dọ̀ tẹ̀ mọ́lẹ̀ ń bí ká mọmi sí bàbá mi fọwọ́n tó ti ń béèrè ládàjọ́ tó ti pẹ́ pé Bashiru Ajani Bashiru Ajani Bashiru Ajani níbi tó dé pé wọ́n rí yín báyìí sí ẹ bá mi pe aago yín fún wọn Eh, tí wọ́n lè pè yín sí eh, torí wọ́n ń bèrè yín káàkiri ni nọ́mbà wo ni wọ́n lè pè yín sí àìbá bóyá bí ta wá dé yìí ó sì ṣeé ṣe eh, kàtún tí wàá padà jókòó kàtún padà mú délẹ̀ àmọ́ bí ta bá dé yìí náà ẹ jẹ́ ká mú mi ṣe bá mi pe nọ́mbà yín tí wọ́n ti lè kàn sí yín sà. ẹ whatsapp nọ́mbà mi ní zero seven zero six three one six two five three five three. zero seven zero six three one six two three five three. ẹ ṣe bàbá mi kó tó di pé àmọ́ ọ̀la ẹ dágbére fún àwọn àwọn olólùfẹ́ yín káàkiri kí lẹ fẹ́ sọ fún wọn ẹ bá mi kí wọn ẹ bá mi kàn sí wọn ẹ ọ̀tọ̀ tí ń béèrè yín ẹ bá mi sọ kankan fún wọn. ẹ mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ kú ìfẹ́ ọlọ́run lára mi tálá wa à ń ṣe kankan ọlọ́run náà ni so gbogbo tí ẹ̀dá bá jẹ́ láyé ọlọ́run náà ni ló ní kó jẹ́ so ìfẹ́ tẹ̀dẹ̀ ní sí wa ẹ béèrè wa ọlọ́run nígbàgbé ẹ̀yin náà gbogbo ibi kíbi tẹ́ bá wà lógun ẹgbà àgbáláyé ọlá wà pẹ̀lú yín gbogbo tẹ́ ń dáwọ́ yín lébẹ̀ a máa yọrí sí rere ẹ máa rí náà ẹ máa rí lò ẹ máa rí jẹ ẹ máa rí mu o ẹ wà lókè òkun ẹ kéré òkú wálé ni o ẹ ní gbé sájò hmm, ẹ wà ní nàìjíríà náà bí náà ni àbúrò ní ṣe yín o mo ní fi ẹ̀jẹ̀ ẹnìkọ̀ọ̀kan wá ṣe ètùtù nàìjíríà èyí tí ó jẹ́ mòdòmódò nàìjíríà làwọn ò jẹ àbá wọn jẹ ń bẹ̀ ìyá bíi àní bá wọn ila biilila si subhana rabbika wa bisati wa man ya asif na wasalaamu ala musalina walhamdulilayi rabbil alamin. ṣe mi bàbá wa ẹ̀gbọ́n wa Bashiru Ajani nìyẹn àwọn láti bá ṣe fẹ̀rẹ̀ wúrẹ́ ẹni pé ó kì í síbẹ̀ àwọn nǹkan tí ẹ ń tẹ ẹ̀gbọ́n rí ẹ bàbá fún wa àwọn olóògbé tó ń ṣe pàtàkì ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n ń pè náà ló ń sọ yẹn lọ́tijọ́ náà ń pè adúpẹ́pọ̀ wọn wà láyé wà láàyè torí tó fẹ́ pọ̀ wọn náà tijọ́ ló ń pè náà ní gbogbo ìtàgbọ́n àní ìdígbọ̀ kí làdẹ̀ fẹ́ ṣe òun ọlọ́run bá ló ń ṣọlá yín wà láyé ọ wà yẹn àdúgbò ẹ ẹ bí mi ṣe máa ń sọ à ń lè sọtọ bàbá nọ́mbà wọn nìyẹn ẹ kàn torí mọ̀ kọ́rọ̀ sì pọ̀ gan ẹ ẹ kàn sí bàbá ẹ pè wọ́n ẹ ìjọba tún fẹ́ béèrè mọ́ra wọn náà ẹ bàbá wà gidigidigidi kò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ Gbénga Ọmọnìtàn ẹ tàtújọ pélé pọ̀ nbí torí pé akọ̀ nbí ká má sọ òun náà ló lọ ló mọ̀ kò dẹ̀ tí ní ẹni tó bá ti jọ̀wọ́n àgbà eléré àgbà onílù àgbà elégbè àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ tó bá sì wà láyé tó wà láyé àdọ́dọ̀ wọn àròkọ́ tó gbọ́ adébí nìyẹn ìjírò yìí là náà ni ẹ̀ bá ṣe ń ṣe ètò àkọ́ alẹ́ tó kí pópó hmm, kọ́nà bá mi fẹ̀rù gbọ́ òkú pátápátápátá gbọ́n tá à ń sọ̀rọ̀